<clears throat> ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ìgbàlà bóyá kó yá mi ní fóònù ẹ kí lọ sórí youtube èdè mi dẹ mo ti wà lórí facebook ṣá bíngì tí wọ́n bá mi ṣe kó tiẹ̀ fún mi ní kinní kan kí n fi ṣe ọwọ́ mi níbí báyìí. fún mi ní paint kan ètò dàbí lẹ̀ àbí purple any colour ṣá mo ti wà lórí live kí n tọ́ paint sọ́wọ́ mi paint kan ni mo ti wá ìkan yọ yellow ìkan ò dàbí pé mo tọ́ nǹkan kan anyway. there is one dara tó jẹ́ kọ́lọ̀ tó mọ̀ ẹ́ I want to go to online a uh, life for so on where my Sunday western western okay so is this is wá ojú ẹ̀ dọ̀tí please. nǹkan tí mo ti rí lára mo like house of please ẹ bá wọlé ẹ bá mi share kíní ẹ jọ láìdé bákàrẹ ẹ bá mi sọ fún láìdé bákàrẹ kó wá. you don't have ó yìí ṣojú mi bákan bákan I manage it Do you too? next wait wait kí ni ó ti wà lórí Facebook ẹ jẹ́ bá mi share show yìí ẹ bá mi pe Láídé Bákàrè àti àwọn colleagues ẹ ṣé n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá rẹ yóò débò kí n má bàa gbàgbé. let me start with the eh, okay ó ti lọ life, live lórí YouTube now let me start with um, let me pray first heavenly father ṣadé sọ pé ẹ ṣé o dádì wa ẹ ṣé gan ni olówó orí mi bàbá àrà tó wọ̀nyí ọmọ rẹ̀ I say thank you because you are God thank you for everything you have done in our life thank you for what you are going to do again thank you Lord for our wonderful people all over the world thank you for my land Thank you where I was born originally. Thank you for those who love us. Thank you for the haters. We thank you for everybody. <laughs> you are God. You are not a man that should lie. You cannot switch anyhow. <laughs> Nobody can press you anyhow. Nobody can manipulate you anyhow. Nobody can play on your intelligence. Nobody can disturb you. Daddy, you are God. <laughs> Hallelujah be unto your name in Jesus' name. You cannot expire. Nobody can retire you. <laughs> I worship you oh, for your strength, for your power, for your goodness. Thank you for everything we are going to say today. Hallelujah be unto your name in Jesus' name. I cover myself, my people, blood of Jesus. All my children with blood of Jesus. All my well wishes all over the world with blood of Jesus. Take total control right now. I open this platform in the name of the Father, the Son, the Holy Spirit. Father, anoint my tongue. Mo ṣí ẹnu mi. Mo gbàgbára. Agbára ẹ̀mí mímọ́ àṣẹ tí ó wá láti òkè tá a fi máa fi ń dè tó máa fi wà ní ìdè tá a máa fi ń tú tó máa fi wà ní títú olúwa dà sí mi lẹ́nu àwọn mi tọ́ ẹnu mi ó di àṣẹ ó di agbára ayé mi di àṣẹ ó di agbára maria bó sì kàtàyàbá I receive power I say that in Yoruba in my dialect and I say it again in English I receive power to ban to lose when I ban ban when I lose lose them Father I want to bless today I want to be a solution center Father Lord Make me like that. Bless me as well financially, materially, spiritually. Bless my children. Bless all my people. Gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ni kò bless. Ọlọ́run jọ̀ọ́ o, ọ̀rọ̀ tó bá ta kókó lo àwa láti máa tu. Àwa ò ní jẹ́ ìgbèkùn fún ẹnikẹ́ni. Ẹnikẹ́ni ò sì ní jẹ́ ìgbèkùn fún àwa. Bíbélì sọ pé tí Ọlọ́run bá sọ wá di òmìnira, ó ní a òmìnira ní tòótọ́. Èmi sọ tẹ́lẹ̀ I declare into my, into my life, to my people, to my platform, to my children. We are being set free by God. And there we are free, free forever. When we are being freed, nobody can bind us. Nobody can bind us. Nobody can bind us. Yes, we receive freedom, total one. Lord, I pray all those who love me, who have good plan for me, when you contest, you will win. Yes, those who have good plan for me and have good plan for their people, who love their people, when you contest, you win. Nariabo Sokarayaba. Hmm ọlọ́run jẹ́ kí a mọ̀ pé gbogbo aráyé yìí ló ní nǹkan kan tí wọ́n ń nurse ẹni tí ò bá ní dementia a ní mental problem èyí tí ò ní mental problem a ní wickedness problem spirit gbogbo àdúrà gbogbo ohun tá a bá ní tó dàbí ìṣòro I pray Lord that God will sort those problems out it will settle us we shall be healed we shall be healed and healthy financially materially morally in all form in the name of Jesus Our children will not be a failure. We shall not be a failure. The Lord will increase our brain, will increase our knowledge, will increase our blessing. The peace of God shall reign continuously. Marikapo sotayabari ama. Negede bo sotayabari. Negede. Olúwa jẹ́ kí àlàáfíà kó jọba. Ní orílẹ̀-èdè yìí, ní orílẹ̀-èdè wa. Àwọn olórí wa ìbẹ̀rù ẹni kò fi sókàn àyà wọn. Orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní láti kúrò lọ́wọ́ ìkà. Láti lọ́wọ́ àwọn agbanipa àwọn abayé ẹni jẹ́ tí wọ́n máa ń pe àwọn ní ènìyàn rere àwọn ènìyàn búburú tó gbórí èdè náà sì gbìkùn a béèrè fún ìrònúkúwàdà fún ọ ètò lòun ní ìrònúkúwàdà yan kí dem lord ẹni tó bá lòun <laughs> ní jẹ́ kí ó ní ẹ lọ sọ fún àwọn ènìyàn mi ẹ fi wọ́n lẹ̀ ó lè sọ fún fáráwò ilẹ̀ náà ó lè sọ fún àwọn ènìyàn mi lọ́kàn lọ́wọ́ láti lọ sìn mí ìyẹn pé láti lọ ṣe ìfẹ́ mi láti jẹ́ kí orílẹ̀-èdè náà kó lè gba ìtura kí ọlọ́run olúwa labẹ kọjá ẹni tó bá lòun ò ní gbà olùwàjò ṣègbè sí òkun ó lọ take total control orílẹ̀-èdè náà tẹ ọwọ́ rẹ̀ túbẹ̀ ṣe túbẹ̀ ṣe túbẹ̀ ṣe máa ṣiṣẹ́ rẹ lọ àwọn tó fẹ́ tó orílẹ̀-èdè náà ṣe bàbá fún wọn ní okun àti agbára nígbà tó máa dára ojú ojú èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé bẹ́ẹ̀ ló máa rí orílẹ̀-èdè Canada you are being a blessing you will not be a trouble the Lord will continue to increase the peace and the joy of this land in Jesus' name peace of God east west north and south so shall it be ẹni bá lò máa bá mi jà lórí èyí tí mo fẹ́ lónìí lọ́ bá wọn jà o ó tọ̀rọ̀ ni mo fẹ́ sọ bàbá fi mí ló kan àyà fi sẹ́nu mi ọ̀rọ̀ mi doyin ó dayọ̀ ó dòdò bẹ́ẹ̀ ni ó di ọ̀ ó di àṣẹ ó di ti kọ́kọ́rọ́ tó máa ń ṣílẹ̀kùn ó di tó ń dá àwọn èèyàn kúrò ní ìdè ìwọ tó bá ń dé ní <laughs> ìwọ agbọmọpa ó yá lórúkọ Jésù ẹ gbogbo yín pátá ẹwọ ní ìdè ẹwọ ní ìgbèkùn lọ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ìwọ tó bá tiẹ̀ ṣàmì tó fẹ́ gbọ́ tèmi tó ti fẹ́ràn mi <laughs> ọlọ́run ò ní bínú sí ẹ <laughs> bẹ́ẹ̀ lórí kò ní padà thank you father in jesus name we pray amen. ẹ káàbọ̀ ẹ̀hán mélòó la wà bí god bless you bẹ́ẹ̀ ṣe wà lórí youtube tù mí ẹ̀ kò ní bàjẹ́ fún ẹ bó ṣe wò mí ẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹni tó bá dẹ̀ tún fún mi ní gift kò ní bàjẹ́ fún yín láìdé bákàrẹ̀ is with governor ọ̀ṣun now <laughs> ó ní láìdé bákàrẹ̀ is with governor ọ̀ṣun now. She is it the wife of Oshun? Even let me tell you, those Oshun people, you know, all those people because they are connect with, uh, you know, I don't even know why people. We don't even know their wife self. I know they have grown-up children. The Oshun. It's not the Oshun that we want to talk. Of, but I don't even know the wife of Oshun State Governor. Why people hiding them their wife these days? People will be a governor. We don't know their first lady. Hmm. Oh, wow. Láìdé Bákàrè see um, I want to ask you question you and your colleagues eh? Baba, dẹ̀rẹ̀ ọ̀dọ́ bàbá lóye ká kọ́kọ́ ti bẹ̀rẹ̀ o bàbá wa Oyèdèpọ̀ bàbá àwọn Baba, ẹgbẹ́ mo yọ ọmọ tó bí náà wọn kà wá mọ̀ wọn mọ̀ ṣá I saw one of video of bàbá Oyèdèpọ̀ when Baba said all of you that have alokuasho you know the meaning of alokuasho the tokunbo's clothes <laughs> Tokubo's clothes. That all of you that have alokwasha, that you bring it here. That's uh, the fairly used clothes. Not fairly used. They don't put fear. They just put used clothes. Baba is not asking for new ones. He's asking for old one. <laughs> Baba Oyedepo. You, you can do more than that too. Oh. He said in the dream in the winner chapel, none of our members will be hungry for food. That we have to go, we are going to have food bank. That food bank is good. They are doing it in America. Thank God. Hey, eh, eh, Baba, you know, and uh, they are doing it in Canada. No, them don't let me be talking of America every time. Because at times when I contribute even money to the neighboring states, like the, my state here, Quebec. <laughs> here they you know before when I sing when I compose a song, I say, No Kiriko in Canada. Oh, bóyá lo When you don't speak French, when you speak French like this, they smile at you. Yeah, merci, merci, merci. Ça va, ça va. <laughs> You know, you, you get specialty. In fact, you get job. You don't speak like this. It's not everything you qualify for. You don't speak French. Anyway, if you are coming from Nigeria, you are going to you are going to um, Canada. Okay? Don't come to Quebec if you are not speaking French. Okay? Don't come attempt them. Don't disturb them. Don't disturb Canada because I know Nigeria anything I do everybody want to do it i'm in canada you know tí n bá polówó ọjà ó máa ń tà gan o when i go wait when i go to shop like last time i bought one oil and in that shop i was saying oh if i sell this oil quickly i go and i will get the remaining one when i went there to get the remaining one wọ́n ti pack ẹ̀ tán a lot of people are here now so i will be going to shops now to go and tell them they should use me for their ambassador they are go they go bomber to bomber anywhere i go like this their market they finish it to God so I will tell them so I will be doing that now I will do eh, I will start any moment from now so Baba Oyedepo ejo you can do better than that oye a eh, winner is too richer than too rich to the level that I mean to, I for more, more than uh, Bishop uh, Baba Bishop Oyedepo be saying that they should go and be bringing used clothes. Ah ah, Baba Oyedepo, they should bring used clothes to church. In Canada here, they used to bring new laptop. They share it in church. In America, they share lap laptop. Kishiro it's not a joke. We are not joking. It's not a joke. Church. They don't share, the churches people don't share uh, eh, used things, Oh, I don't think they share used things, so. I've not seen that use. Yes. But if you have clothes that you buy you don't really need them again you can donate some people need it they put it somewhere you can donate them oh when you go to army salvation <laughs> army salvation you can find àwọn designer Louis Vuitton all those things new one oh there they just sell it because people donate it or some people even when they pass away their parents i mean their people just went i mean they go and donate those things so ẹ Bishop Oyedepo baba. ṣé close mọ́ lọrin ni Ìlọrin náà ni ọ̀rá ni wọ́n ti wá òkè òmò àrùn pọ̀ ẹ jọ̀ọ́ ṣé àwọn ṣọ́ọ̀ṣì yín the money wà náà owó wà owó wà ẹni kan kó àwọn ẹni kan ra ẹ ọ́dà ọjà ẹni ká bá wọn níra aṣọ tuntun tuntun kó ti yẹ ibẹ̀ yẹn a tún máa fi lébẹ̀ wá sí ká bá yín kó wọlé aṣọ tuntun fáwọn ẹ ti understand use one kẹ̀ báwo ni wọ́n fẹ́ sọ. So, they dump they used to throw dirty i mean àwọn aṣọ àlòkù yẹn tẹ bá dé àwọn shops tí wọ́n bá ti lukude àbí tó yẹ pé kìnìún wọ́n aṣọ tuntun ah, ẹ fún ní nǹkan tuntun ṣáà fẹ́ too much ẹjọ́ ẹjọ́ yẹn food bank yẹn kìdẹ is not be your member alone because all those churches eh, in america it's not until you be their member that they give you those things it's not until you are the member of that church they give you everybody go and see Ah, they even say some people they sleep in the church. It's not until you be their member. That's uh, uh, food and everything. Okay, the road ọ̀nà tí àwọn uh, redeem I mean our winners tí wọ́n máa only the road wọ́n ṣe yẹn ṣé àwọn títì wá ṣé nàìjíríà nìkan àbí àwọn tí ò ṣe mẹ́mbà yìí gbogbo ìjọba make everything make every make it even muslim gan lè wá sí church yín wá gbóúnjẹ food bank even the muslim can come to your church to get food in America in Canada they don't ask your religion your main church member eh, that you a member before they give you food baba do better sir thank you for the even To repay, ẹ gbọ́ you want to be giving food And what you want, nìyẹn that's good And you just yòókù náà be nice be nice a ah, nice jàre a náìsì be nice a náìsì sáwa náà ń bí ẹ náìsì anyway ṣá ìyẹn ti bàbá Oyèdépò nìyẹn do be eh, bàbá Oyè the the winners can do better owó wà ah, ah, ah, wọn ò fàṣọ àlòkù aṣọ tuntun tuntun àtòúnjẹ kí lẹ́yìn ṣe ṣọ́ọ̀ṣì nìkan ló yẹ kó benefit nínú ẹ̀ ṣó ti yé àwọn nǹkan tẹ́ máa ń rò lọ́kàn yín náà tí òfin jẹ́ kí ẹ lè da iléeṣẹ́ sílẹ̀ kì í ṣẹ̀yìn nìkan ṣá o ṣọ́ọ̀ṣì nàìjíríà let everybody anybody can benefit o ó ti yé yín anybody can benefit ó ti yé yín bẹ́yẹn fún kiri yẹn ìyẹn gan-an máa fi sọ pé good example we should be a good example wọ́n máa wò pé ah, ah, the bible say we should even do good to our enemy You should even do good to our enemy your muslim or me other opponent i'm not saying muslim or her just the food should be the food bank should be for everybody Know that hey the all my church member will not lack food again they should they can give to others torí gbogbo àwọn tó lọ sọ́dọ̀ Jésù gbà yẹn náà kì í ṣe gbọ́n ló padà ló di Christian few ni but Jesus is going around and just drink good ó ti yé bọ̀ tẹ́ bá wò pé bóyá àpàná máa máa pè yín kì í ṣe bẹ́ẹ̀ that's where bíbélì ṣe sọ pé ká live life wa ni ẹ ṣé sir thank you for listening to us ẹ ṣé gan ni bàbá kẹpẹ o ẹ̀yin fẹ́ wà lórí YouTube kí ló dé tẹ̀ ń dìkìrì ìdíláyé dé bá kárẹ̀ come over here. Mm ṣé ká tó lọ sínú ọ̀rọ̀ láìdé yẹn torí ọ̀rọ̀ láìdé fowó ṣeré láìdé sọ pé pàdé wọn ní láìdé is now with ọ̀ṣun i saw him i saw the video flying up and down tán ti fi ṣe kinní kan wọn náà ti sọ di honourable under honourable wọn ní she's one under one honourable like that congratulations to you o láìdé it is well ṣá ẹ jẹ́ bá wa ṣí ẹ fifteen minutes ago lábẹ́rẹ́ ẹ torí ọlọ́run ẹ bá mi fi láìfì sí bíbá ẹ̀ ẹ máa fún wa life o eh, my Kenny my sister please call me e been a long time been looking for your number on my phone please Kenny Kenny Robert please call me just say you can just send a message to me because ó lè jẹ́ pé o ti lọ sísàlẹ̀ o ti yé bẹ́ẹ̀ call me my darling sister call me jare now it is well it is well it is well eh, mo fẹ́ ní kí n ka news fún yín kó tó di pé. mo kàn fẹ́ fún yín ní àwọn update díẹ̀ díẹ̀ díẹ̀ ni láìdé how are you ah ah this is funny o <laughs> this <laughs> vice president wọ́n jọ ìyàwó former governor of Ogun State àti now governor of Ogun State together <laughs> wọ́n ti di ìbùkún ní fún onílàjà ọmọ Ọlọ́run láwọn máa pè wọ́n ọmọ Ọlọ́run ní vice president wa o vice president of Nigeria Alhaji Shettima ìṣe ọmọ ọlọ́run láwọn àpè o <laughs> wọ́n ṣe tún ìjà fáwọn Ogun State Ogun State ogun wà mbẹ́ o ó ga o àbí ká abẹ́fẹ́ fi orúkọ kórúkọ yín ni abẹ́fẹ́ <laughs> yọ kúrò lára ogun kẹyọ ogun kúrò àbí kẹyọ ogun kúrò lórúkọ yín èyí ti tẹ́ o eh, hmm, ẹ káàbọ̀. Mm-hmm. ẹ káàbọ̀ ẹ jẹ́ mo kàn fẹ́ sọ little things for you, okay. President Bola Tinubu okay. jẹ́ n gbégò sójú àwọn tó fi ìgò sí ojú mi <sighs> ẹ káàbọ̀ síbí you are welcome once again to this platform ẹ jẹ́ bá mi um eh, Láìdé the wrestler of our time ẹ bá mi get ẹ bá mi notify ẹ i want to talk we want to talk ẹ má bínú o president tinubu Congolese. president bola tinubu Congolese. dr akinwumi adesina president of the africa development bank afdb <laughs> and their word yeah, headline la máa a ní time láti máa ka gbogbo ti eyín hmm. wọ́n gba awọ́ọ̀dù ni ṣó yín president Bola Ahmed Tinubu dẹ̀ kọ̀ọ̀gálẹ̀ customs seize sixty one million worth of beans at Seme border Lisi Anjorin sọ fáwọn ará Ìsàmì kó ń jẹ́ kó rí wọn pé kí ni beans ń ṣe ní Ìsẹ̀mẹ̀ border Lizzy Anjorin sọ fún àwọn ará Ìsẹ̀mẹ̀ border àwọn ará ìlú ẹ̀ sọ fún ọkàn jẹ́ kó rí wọ́n pé <laughs> customs is sixty one million worth of beans àti sẹ́mẹ̀ sẹ́mẹ̀ bọ́dà sẹ́mẹ̀ iná nìkan anyway jẹ́ asáré lọ sí òkè jẹ́nkélé àwọn tó bá wà interesting ni o mo ń ṣàwọn ni o kì í ṣe gbogbo ẹ̀ lámú ṣe ti yé Edo State Deputy Governor Philip Shaub has been served notice of impeachment by 21 members of the Edo State House of Assembly. Wow. Congratulations to you. <laughs> o ti o ti jẹ́ tán nìyẹn o ti ṣe nǹkan kan kí ló ṣe kí lẹ ṣe ta ló ṣe. Mm-hmm. ó dàgbé wọ́n ní sìmẹ́ǹtì ti wálẹ̀ ẹ jẹ́ àdúró ná mo dúró ná adúró báyìí now let's go quickly to the to the story. Um, àwọn kan máa ń sọ̀rọ̀ wípé àwọn kan wọ́n sọ wípé eh, kí lorúkọ ẹ̀. Um, like tí àwọn èèyàn máa ń ríran mo fẹ́ enlightening, yín mo fẹ́ educate yín lórí nǹkan kan kí n tí ó sọ̀rọ̀ Láìdé I will not stay long on this issue of Láìdé and his colleagues eh? but the first question is this Láìdé Bákàrè why tó fi jẹ́ pé nísìn because you, you your housewarming is about two years now it's even over a year it's not even last year I think it's year before yes your housewarming is year before something like that why tó fi jẹ́ pé nísìn ló bring dragging or you guys are just you want one way or the other by you staying on the social media share ẹ fẹ́ máa ẹ kò máa ẹ máa ń trend ṣé ìyẹn kọ́ ló ń fún yín lówó that's not giving you money àwọn kì í jẹ méjìlá bàlàdé you want to be trending online you okay me more reason i don't know reason why you this issue is now out you understand me because it's been a time about a year plus now that you do your housewarming and you see people complaining and we tell you reason why some of them don't congratulate you okay they don't congratulate you because these days you have caucus and it's not Auto Bola alone that always hey they don't congratulate people they always beat people of course when some people you you have done evil wrong against somebody and then later you say you wan suffer the you are making it maybe you are being a trouble or even hindrance to somebody's progress. The person believe that I supposed to have been in this level and this person is the cause of this position I found myself. Do you understand me? And then you are now flaunting your good things. Àwọn èèyàn dẹ̀ sì believe pé wọ́n wà bẹ́ẹ̀ kó wọ́n ní kí ẹ̀ kéèyàn rí mi sin ọmọ àṣẹ pé ìgbà tí Wàsíù tó ṣe ìyàwó ń já yẹn kò kí Wàsíù Àyìndé báwo mo ṣe máa kí. you always envy people, you always jealous people. Some things you don't deceive yourself. Some things are normal okay but the issue is long i'm coming why is it now that you are bringing the issue out kí ló dé tó jẹ́ sìn ló jáde ẹ̀yin tí ẹ̀dẹ̀ máa ń sọ wípé àwọn èèyàn pastor, gbogbo pastor. ni òkè ríran some people are gifted that wọ́n máa ń that they are working with eh, ẹnìkan àwọn kan máa máa parọ́ sí pé eh, all the prophecy èyí tó bá come ah, tó bá jẹ́ pé it came to pass do you know some blogger now Ajaja, yìí tó máa ń pè ní àdùnní tó wà ní London America yẹn ó máa ń sọ pé eh, ẹ mọ kan irọ́ ni wọ́n máa ń pa you understand me i'm not saying pastor don't lie i'm not saying that that people uh, irọ́ irọ́ pọ̀ gan Nàìjíríà but some people are gifted like èmi ìrántí Ọlọ́run fi wọ̀n mí lé ní báyìí mo máa ń bẹ̀rù wo mo máa ń bẹ̀rù ara mi the Lord show me many things i'm gifted and some people they may not even a pastor they will be gifted you understand me kí ni bíbélì sọ only. your usher your gift will usher you to the front so everybody ó ní ẹlòmíràn ìran àlá ẹlòmíràn àsọtẹ́lẹ̀ ẹlòmíì ìran ẹlòmíì olùkọ́ni we are being given different gifts so gift wa don't rubbish it alright don't rubbish because some people have said something wọ́n ti prophesy kò wá sí ìmúṣẹ kò mí pé the God is not mean people are not prophet Prophesy is not real ó ti yé yín and revelation is not real okay lóru ò ní báyìí ọlọ́run a máa fi ran wọ̀n mí lójoojúmọ́ ó ti yé yín mẹ́yẹn ṣùgbọ́n nígbà mìíràn tí ọlọ́run bá fi ran wọ̀n mí sí ẹni tí inú mi kò dùn sí. Si abẹni tó jẹ́ ìkà fún mi tó jẹ́ ìkà tó ń ṣèkà fún mi i may be quiet for the person mo lè ẹni ẹ mo wá wo àdùnní ó wá sọ pé in fact ó yẹ kẹ́ni yẹn gbàdúrà kádùrà yẹn dẹ̀ stop ẹ̀ the person is not your friend okay the person is not your friend and the person go àdúrà these days it's not compulsory for you to pray for somebody who don't value it it's not real the people who are praying tó ń pray yẹn tó bá wá sóyún láì wọ́n ti sọ di iṣẹ́ wọn wọ́n dẹ̀ make content wọ́n dẹ̀ make owó ni wọ́n ṣe ń kọ́ ni wọ́n ṣe ń pè é and people also have been a blessing to them tí wọ́n bá ṣe tí wọ́n bá rówó bẹ́ẹ̀ nobody want to do a work I mean want to give a service that is not going to be paid for but the Lord can give you a vision and that's why people want to take you for granted like now tó bá mú àwọn ọ̀rọ̀ jáde àwọn ẹlòmíì wọn ló máa mú tọ́lọ̀ bá lọ ẹ̀rọ fún yẹn wọ́n wá lọ Sunday nìkan ẹni yẹn má máa sọ jágbajàgba o wò ó tó rántí sáà wọ́n bá lọ sọ tó bá sọ títẹ̀ wọ́n wá lọ fi love and comment sí because they want to frustrate you ipe nǹkan tó ṣe ó ti yẹ bẹ́ẹ̀ yẹn hmm. ọlọ́run ò ní blame anybody kan pé ẹnìkan ríran ó ti yé ẹnìkan ríran èmi kí n tó wá sí Canada yìí kí n tó wá sí Canada yìí ọlọ́run ti fi ìran Canada wọ̀n mí kò fi in fact nǹkan tó máa ṣe fún mi ní Canada pé àwọn kankan máa wá ó máa ṣẹlẹ̀ àdá at some at some time I mean ní point kan ipe flag méjì là ń lò kùbẹ́ẹ̀tì gbogbo gbogbo state ló máa ń ní flag tiwọn Nàìjíríà ń sin flag kan ni wọ́n lò ní state ń sin wọ́n máa ní flag wọn blue and white gbogbo Quebec I mean gbogbo Canada gbogbo wọ́n lò red and white red and white you understand me this is Canada flag mo ní Quebec flag nínú ilé gèlè wọn ṣó ti yẹ ntí red flag yìí red and white tó máa ṣe fún mi wọ́n sọ fún mi what this red and white going to do to me before I left I was in South Africa then I never have a dream of coming to Canada I never think of coming to Canada to God who made me But what will happen? The Lord show you your future. The Lord show you things that will happen to you. Even if that thing is going to pay, I mean, it's going to be good to you. It will show you. Àṣírí mi wà pẹ̀lú àwọn èèyàn mímọ́ ní Bíbélì sọ. Àṣírí mi ó ń bẹ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ ní Bíbélì sọ. Tí bá ṣe nǹkan tí ò bá fi wọ̀nyàn mọ́, told on them a few words tẹ́lẹ̀ tẹ́lẹ̀ go to go quickly back to God and say ask God God please forgive tó bá jẹ́ forgiveness to buy dẹ̀ jẹ́ pé you are not communicating with God you are not giving reference you are not you know maybe nǹkan tó bá ṣe ó ti understand by because ó need go take time only lè ní nǹkan tó máa ń ṣe tọ́lọ́run fi báyìí sọ̀rọ̀ so God revelation is ó wá ọlọ́run máa ọlọ́run ń sọ̀rọ̀ o ó ti yẹ nílẹ̀ yẹn ẹ̀bùn wà o ẹ̀bùn wà kò ń ṣe àròsọ àròsọ kọ́ là ń sọ àwọn tibẹ̀ yẹn wọ́n máa ní ẹ bóyá àwọn kan ti ń sọ̀rọ̀ fún wọn wọ́n ní ó tún wá sọ̀rọ̀ pé ẹ níjọ́ kan Àdùnní ló sọ pé bàbá Adébóyè nǹkan pé ní ọjọ́ kan o pé bàbá Adébóyè pé ó wá sọ pé àṣọ ti pé ó jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú everybody mọ̀ pé bàbá Adébóyè is influencers ní Nàìjíríà kò sẹ́ni tí ò mọ̀ kò ń ṣe pọ́ńṣẹ́ ìwà influencer bàbá Adébóyè has been a lecturer and he's not a small lecturer you understand me so ó wá sọ pé bàbá adébóyè nǹkan ó máa ń pè wọ́n ní kí ló máa ń porúkọ wọn o go around àbí go around ló máa ń pe link name wọn ó ní ìjọkọ̀ wọn lọ sí church pé wọ́n wá sọ ní kíní pé this year is going to be okay this year is going to be okay pé so nǹkan tó bá ti sọ fún wọn lẹ́yìn náà máa fi prophesy fún wọn pé níyẹ̀ yẹn gẹ̀dẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ níyẹ̀ yẹn okay you know apart from ṣorí tí ìlú bá le ìlú lè lè mọ gbogbo èèyàn bẹ́ẹ̀ yẹn kó má dẹ̀ lè mọ lára àwọn tó wà nílùú yẹn náà kí ìlú má lè mọ wọn kó má tẹ̀ mọ́ pé wọ́n máa sọ pé ṣé ìlú le ṣá there was a time gbogbo everybody the whole world was crying about economic crash nígbà yẹn I don't feel it èmi ọlọ́run ò jẹ́ kí n feel it ṣó so tó bá sọ pé ìlú máa le you can reject things for yourself tó bá jẹ́ àròsọ tọ́lọ̀ má dẹ̀ sọ pé ó máa le torí ẹ̀ ọlọ́run ò lè fún the same country all the citizens of that country kò lè fún gbogbo wọn ní ìran kan ipe gbogbo nàìjíríà o n tó máa ṣẹlẹ̀ rèé o ṣó ti ẹyin everybody nígbà tí wọ́n sọ pé ilé ìlú máa le ní ọdún yìí according to bí bàbá ṣe sọ ń gbà yìí èmi sọ ohun tọ́lọ̀ sọ fún mi ní kó ní àìrise and shine for your light has come mo wá sọ nígbà tí mo máa jáde mo ní is what God told me but I don't know what God mi ò mọ tọ́lọ́run sọ ń pa ẹ but nínú nǹkan tọ́lọ́run sọ fún èmi tí ọlọ́run sọ pé òun fẹ́ ṣe fún mi maybe tó bá rí nǹkan tó bá wù ẹ́ mbẹ́ o lè you too you can ask God not that you claim my own o you can also be a partaker you understand me you can be a partaker of it not that you take my own o but this is what God plan for me alright so ó dẹ̀ máa sọ pé gbogbo wọn wọ́n máa ń ṣe fraud no ó wá sọ pé gbogbo ohun tó ń sọ yẹn pé ẹnìkan máa crash one plane crash ó dẹ̀ mẹ́ helicopter nìkan nìkan people do plan people down for What I don't want to talk about that I don't want to go deeper into it case okay whatever any man sow he will reap I'm not I'm not going down I'm not going deeper into the case but I'm telling you authoritatively today Ọlọ́run fi ẹnìkan oh I don't want to say this Hmm. kì í ṣe nǹkan kan lọ́lọ́run fi wọ̀n mí a lot of things ọlọ́run fi wọ̀n mí ìran oríṣiríṣi ni ọlọ́run fi wọ̀n mí but these days I keep quiet because a lot of people wọn value nǹkan tá a bá sọ anyway let's go straight to the point. Laide Bakare you complain bitterly about your colleagues but they put some picture of those ones but I don't know exactly the one you are talking about but ìkan nínú wọn ló kọ́kọ́ drag ẹ̀ that's bad Badmus you say your friend she's your friend and uh, pé childhood friend ní ìgbà kan kìnìkan kìnìkan pẹ́ ti mọ́ra yín you are also from ọmọbó ní láìdé náà ọmọ ìbàdàn ní láìdé bákàrẹ̀ i think láìdé bákàrẹ̀ is from ìbàdàn so ó ní àwọn colleagues ẹ yẹn ó ní àwọn tó wá play fún ẹ níjọ́ kínní ẹ yẹn only K1 was the one that came to play and also the next day somebody came from Georgia Americans to have a party or UK and they, all your colleagues are there some of them don't even congratulate you are still expecting them to say ah like they ah lewa but I congratulate you even invited them none of them you posted it and you even send message to them nobody say some of those ones never congratulate you you understand and the group of the people who don't congratulate you they want to jẹ carry clean one ìkan náà dẹ̀ sọ pé there was a time you too you abuse you drag ẹni ọlábàdàn mo sọ pé there was a time you drag her you said her kò bímọ kò lọ́kọ kò nígbà kò láwo I saw that gbogbo message yẹn but èmi gbogbo ẹjọ́ yẹn ń gbà mí kì í ṣẹjọ́ tí mo like láti sọ because ẹjọ́ tó wà níwájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àtìgbó they will do that to you because majority of you make me most of the time um, ìwọ ń sìn you are pro you progress àmọ́ mílí àmọ́ bó ṣe rówó àmọ́ bó yẹn ṣe wá ọbọ tí wọ́n wí ọdẹ ọdá kò sí owó ẹjọ ní sáà kò ṣáà progress ó dẹ̀ kọ́lé ó ra àwọn mọ́tò gbogbo nǹkan wà òkè fún ẹ. wọ́n máa rí ẹ bíi o ti gba àwọn kan wọ́n máa jà fún àwọn kan tó wọ́n máa ń gbèjà ara wọn these days ó gba ọkọ colleagues ẹ kan ṣé o mọ̀ pé ọdún ọkọ yẹn náà ó bímọ fún ọbọtẹ sí mọ́ǹsìn ṣùgbọ́n ìyẹn má máa ṣe of course ẹni tó bá ti bímọ fún ọmọ méjì odidi méjì ni kò ń ṣe ọmọ àbọ̀ ló bí fún ọkùnrin méjì bí nǹkankan ló bí fún Túndé orí lówó mo láìkẹ these days o because ààrẹ ọjọ́ tí mo ti rí ẹ tó lọ ṣe wrestling yẹn ìfọ́nì to me mo dẹ̀ rí bọ́dì ẹ ó dúró ka pé bọ́dì ẹ kò ń ṣe o you are you understand i just like you your body is not fake it's just like that okay but ó ní àwọn ó ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn colleagues ẹ̀ náà because àwọn colleagues ẹ̀ náà apart from kó tún ṣẹ̀ wọ́n torí ẹ̀ máa jọ ń ṣe ara yín kẹ́ ẹ jí ọkọ ara yín jí boyfriend ara yín kẹ́ ẹ gba opportunity ara yín kẹ́ ẹ gba nǹkan tó bì lọ́sùn eléyìí kẹ́ ẹ dẹ̀ ṣojú mẹ́rẹ́ ṣe ti bẹ́ẹ̀ yẹn kí ọkùnrin kan kẹ̀dẹ̀rẹ́ náà ni gbogbo yín máa ń lẹ́ máa jọ ń sùn papọ̀ pẹ̀lú irú ẹni tó kọ́kọ́ drag yẹn tó ń ṣe Eniola Badmus Eniola Badmus girlfriend Wasiu ni ìwọ náà girlfriend Wasiu ni Bísí Ìbídàpọ̀ gbé Eh, iye kíní fẹ́fẹ́ túndé orí lòó fẹ́fẹ́ ń gbà yẹn ọwọ́ ẹ̀ rẹ́yìnova tó wá gbé fún ẹ nígbà tó yá ọ̀dọ́ wọn tún gbà lọ́wọ́ ẹ̀ náà wọ́n tún ṣe yamayama o wọ́n gbà lọ́wọ́ bísí wọ́n gbé fún wọ nítorí pé ìwọ ń kọ́ wọn ní bísí òmọ́ lòun máa ẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ kó gbà lọ́wọ́ bísí náà wọ̀n ni ó náà ní k1 torí k1 ń gbà yẹn bísí kò ń ó fẹ́ ó fẹ́ máa bísí kò kò ẹ̀ eh, torí pé téèyàn ò bá mọ géèmù ẹ̀ play dáadáa ìwọ mọ géèmù ẹ̀ play torí pé ìwọ máa ń settle k1 bẹ́ẹ̀ ni gbogbo blessing ẹ̀yẹn kò ní ṣẹ̀yìn kéwọ̀n náà torí pé o jẹ́ nìkan tó yẹ pé you supported him you support kéwọ̀n very well ó ti yé bẹ́ẹ̀ yẹn torí o máa gba owó lọ́wọ́ boyfriend ẹ̀ gan o máa gbé fún o máa gba owó lọ́wọ́ tó dé gbà wọ́n sọ fún wa ni o àwọn orogún yìí náà ló sọ fún wa ṣé o mọ̀ pé mo ti sọ́rí dáadáa o máa gbowó lọ́wọ́ túndé ń gbà wá fún k1 ṣe ti ọ̀rìn sàn tó bá gbowó lọ́wọ́ túndé láti túndé orí lowó wàá gbé fún k wàá fún k1 ṣé ohun tó torí tiẹ̀ náà àbí bákan wọ́n jojú orílowó gbogbo àwọn olórin yẹn náà wọ́n bá yé túnde orílowó jẹ́ ìwọ̀n wí ọdí ọ̀dà ó ti yé now you complaining pé wọn ò wá tó o bá ti lówó tí n bá ní nǹkan bá mi ṣe wà kéèyàn mi ì tẹ̀ fẹ́ kéèyàn congratulate mi tọ́lọ̀ bá bless mi tí n bá bímọ ń sìn o mo lè má sọ fún ẹ pé mo bímọ tí n bá kọ́ ilé sìn mo lè má sọ fún yín pé mo kọ́lé tí n bá ní nǹkan torí pé ọjọ́ tí wọ́n fún mi ní ìwé Canada báyìí tí inú mi ń dùn tẹ́mi ń sunkún pé thank you Lord Canada tí mo lè pé àwọn èèyàn máa tún sọ pé gbogbo àti mi ò tí ì gbà ìwé yẹn mọ́ ni it is just going to be well with you don't worry everything will be okay wọ́n á máa console ẹ ìwọ jẹ́ kó gbà tán wọn ò ní console ẹ mọ́ wọn ò dẹ̀ ní láìkẹ́ mọ́ kò sẹ́nìbọ̀ tó máa ń bá àwọn olóríire àti èèyàn tó máa ń congratulate olóríire ó dẹ̀ níjọ́ yẹn náà kankan dẹ̀ pé wàásù náà ló wá kọrin bẹ́ẹ̀ kí wọ́n náà ló wá kọrin bẹ́ẹ̀ yẹn àwọn tí ò kí ẹ yẹn wọ́n máa mọrí sí tàn fi kí ẹ because mi ò mọ boyfriend àwọn tó tún gbà torí lára àwọn tó dárúkọ náà àwọn APC tó bá jẹ́ pé òtí ẹ̀ kì í ṣe APC ń sìn torí wọ́n fi àwọn other ladies sí wọ́n fi gbogbo wọn sí wọ́n ṣàfi wọ́n fi Ìyábọ̀ Òjó sójú wọn wọ́n fi kí lorúkọ ẹ̀ Fúnkẹ́ Akíndélé sójú ẹ̀ wọ́n fi taniná wọ́n ṣàfi gbogbo wọn sí bẹ́ẹ̀ yẹn tó pọ̀ tí wọ́n congratulate ẹ àti Ẹniọlá Badmus mo ti ẹ̀rí pé yẹ kó fi Bísí mi dàpọ̀ Bísí Bísí ò tẹ̀lé kí ẹ náà ta ló ti gbọkọ ta ló ti gba boyfriend Bísí wọ́n dẹ̀ máa ń pariwo Ìyábọ̀ Òjó pé òun ló gba boyfriend Bísí tó gba Dino bọ̀ tó ń kọ́ wọn ò sọ ti wọn ò tiẹ̀ kì í sọ ti Láìdé Bákàrè tó gba boyfriend Bísí ó gba ọkùnrin lọ́wọ́ Bísí ó dẹ̀ tún bímọ fún ọkùnrin yẹn ọkùnrin yẹn tó fi sílẹ̀ lẹ́nu àbírọ̀ ni <laughs> ó ní wọn kí ẹ tó o tún ti wá jàjà kọ́lé o tún ti wá lọ ń sìn o tún wá lọ bóyá wọ́n dẹ̀ ti rí ẹ pẹ̀lú Ọ̀ṣun state governor àbí bẹ́ẹ̀ kọ́ àbí pé ìwọ kàn déédé máa jáde òjò tí òṣù tó dẹ̀ rọ̀ ta dẹ̀ sọ pé o bá yé ẹnìkan jẹ́ ta ni ilé ìlú ìrìn àgbàrá ire o ariwo ayọ̀ là ń gbọ́ lága wọlé òdodo hello. amazon customer service kọ́ abẹ́ ìyá wèrè ní kó sì lọ ìrọ̀lẹ́ pa frosta àbórí yín burú nìyẹn eh, tí wàá ti dé. <laughs> ẹ jẹ́ kó rí yín pé o ẹ jẹ́ kí orí yín kó pé tí n bá ti fẹ́ dárúkọ èèyàn báyìí wọ́n máa dárú wọ́n máa pè mí kí ló dé. so only baby they want to use sliding as welfare package what is meaning of welfare package you wanted to start with Oyedepo Baba Oyedepo nǹkan tí wọ́n sọ kí ni bàbá Oyedepo máa sọ pé wọ́n fẹ́ máa lọ gba aṣọ àlòkù mi ìfẹ́ sọ adéwọ̀n ti what they say owó ti tó fáwọn Baba? yẹn mo ti sọ̀rọ̀ bàbá yẹn mi ìwó kan tó sọ síbẹ̀ yẹn náà so Láìdé Bákàrè Láìdé Bákàrè gbogbo yín náà ẹjọ́ ń gbọ́kọ̀ ara yín ni ó ti yé bẹ́yẹn mo dẹ̀ ti gbàdúrà fún Eniola Badmus sí ọdún o show show respect anointing mi ṣá show respect anointing mi tí bí Eniola tí bí ẹ tí Eniola Badmus sí bá ti fẹ́ tó bá fẹ́ ọmọ lónìí before the end of this year ìwọ máa gẹ̀ẹ́tì ẹ̀nà owó wà náà ìwọ olówó ti wà lọ́wọ́ ẹ̀ dáadáa ó máa lọ ṣe ó ní bọ́n ṣe ń ṣe náà wọ́n ṣe transplant bí ò tiẹ̀ lọ́kọ ṣèbí ní ẹ̀dùn náà ṣe rú ẹ̀ á ní náà tó bá fẹ́ bímọ it's not a ìgínní but tó ẹni tó bá ti tó bá jẹ́ pé tòótọ́ ló sọ ìwọ Láìdé Bákàrè bá jẹ́ tòótọ́ ló sọ bẹ́ẹ̀ fún it's a taboo it's not a good thing ó ti yé it's not a good thing tí ò bá ṣe pé bóyá ó fẹ́ ọmọ bí ẹni torí pé ẹni tó bímọ Ọlọ́run ló dìídì fún ẹni náà kò ń ṣèwọlé agbára ẹ̀kọ́ ó ti understand bẹ́yẹn àwọn tó bá dẹ̀ jẹ́ bí ẹlẹ́dẹ̀ product bẹ́yẹn wọ́n máa ń bímọ gan kò ní ṣòro fún wọn ó ti yé. so Láìdé Bákàrẹ̀ they won't like you àjàjà bó tún ṣe lọ sí Ọ̀ṣun sí báwo ló ṣe máa rò pé ẹni ọlá Badmus mo mọ̀ pé APC ni ọmọ APC ni àwọn ti APC lẹ́ni tó bá fẹ́ ní boyfriend gan APC ló ń jẹṣẹ́ àti pé tí ẹni ọlá náà bá bá ẹ tó bá dojú ìjà kọ ẹ ó lè jẹ́ ní tó wá kọrin fún yẹn gan ni ò jẹ́ kó ni ò jẹ́ kẹ́ middle yẹn kó smooth torí ìwọ náà ó fẹ́ Wàsíù rí àbí girlfriend Wàsíù kan ni túndé tó máa gbowó lọ́wọ́ túndé bákà mi túndé orílowó tó máa kó fún tó máa kó fún wàsíù ṣé ti yé bẹ́ẹ̀ ah wàsíù wàsíù ti bá táwọn èèyàn jẹ gan a ti dárí gbogbo yín ṣùgbọ́n owó kí n tó lè dáríji wàsíù yẹn ní títì ẹ̀ ó máa fún mi ní owó tó tó ṣe òwò bísẹ̀nsì mọ́tò mi ṣé ti yé gbogbo wọn owó tó ń bá gbà lọ́wọ́ mi nígbà yẹn kì í ṣòwò ni mo fẹ́ gbà ń sìn torí báàlù ti ṣó ti yé bẹ́ẹ̀ yẹn fúlẹ̀ mm-hmm. òun á san two hundred thousand US dollar tó bá jẹ́ pé àkọ́kọ́ san one hundred thousand upfront ṣé pé mi ìṣáàjì wọn or else ayé wọn ò ní settle o kì í ṣe rọ o mo ti dárí wọn bọ̀ tì eh, finance mi á tó kọ́ mà bí mo ṣe rí wọn torí wọ́n sọ pé òòṣà bó bá gbé mi wá ṣe mí bó ṣe bá mi ó ti yé bẹ́yẹn bí mo ṣe rí wọn gbà tán rí mi ẹyọ tí máa wọlé jáde tí máa kó thousand sáà sílẹ̀ bí ó ṣe máa rí nìyẹn tí ò bá rí bẹ́ẹ̀ ayé wọn ò lè ṣẹ́tù ayé tiwọn náà máa ṣòfò náà yọmọ torí pé àwọn nǹkan kan wà tán ti bàjẹ́ tán dẹ̀ ti bàjẹ́ nú ayé ara wọn kì ayé wa tí ò lè padà wá irú bàbá ọmọ mi ń sìn space yẹ ṣé wọ́n lè àlè rí kò lè padà wá mọ́ sáyé ṣó ti yẹ yín mẹ́yẹn ẹ̀hẹ́n tó bá dẹ̀ wà láyé ó ní àwọn kọ̀ọ̀kan tó yẹ máa ṣe so owó owó owó la fẹ́ fi rọ́pò àwọn space yẹn kì í ṣe rọ́ mhm. torí tí ẹ bá hunt àwọn èèyàn people has them wọ́n máa ń béèrè pé kí ni reason èmi sì máa sọ pé wọn ò like mi lórí social media báwo ni wọ́n ṣe máa like mi èmi tí mo ti bá yé gbogbo àwọn tó ń ṣe ìkà nǹkan burúkú jẹ́ bí àwọn frosta àwọn four one nine tá máa pe FBI tá máa pe gbogbo wọn lé wọn lórí kí wọ́n máa sọ pé wọn ò like mi they cannot like me my my money my business whatever ó oh, máa like me me don't care right now na people don't like me o oh. you don't like me you don't congratulate me what's my business with you they don't even comment under my platform don't comment now ah you want uh, they are commenting under some people platform they show them love they will contribute four million for them two million for people they give them two million how much is two million here it's just one thousand one thousand two three hundred dollar two thousand so ti so if you know, people don disturb people they don disturb you mo de ẹ ti understand bẹ́ẹ̀ so mi sọ pé téèyàn bá ràn yàn lọ́wọ́ kò dáa but irú àwọn owó kan kì í ṣe owó yẹn lèèyàn máa fi báyìí àwọn loyalty mi nísìn kò ń ṣe owó ṣà owó òṣì tó ti bẹ́ẹ̀ làwọn èèyàn máa fi báyìí loyalty mi mi ì lè tó torí kọ́bọ̀kọ́bọ̀ táwọn èèyàn ń fihàn kí wọ́n sọ pé wọ́n fẹ́ tó ti bẹ́ẹ̀ yẹn so Laide Bakare stop complaining that people don't congratulate you you want a lot of you not you alone a lot of you you want yourself ẹ̀ẹ́dẹ̀lẹ̀ òótọ́ ọ̀rọ̀ máa ní káwọn èèyàn máa sọ òun ó ti yé àwọn èèyàn nínú bísí tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ ńgbà yẹn tó gba boyfriend lọ́wọ́ ẹ̀ ọdún yẹn náà bísí yẹn very mean tẹ́lẹ̀tẹ́lẹ̀ very proud very very proud yeah ó máa ó proud gan pride ló fi lose many things nígbà táwọn èèyàn fẹ́ tó like bí ọ̀dọ̀ Wàsíù náà wà náà tó bá ti bí sí jẹ́ àti one thing or the other kí ló tún ń ṣẹlẹ̀ náà ti bí sí bísí ìbá tún go far jù bẹ́ẹ̀ lọ ló bá pẹ́ pé ó try bí àwa láti bí little little láti improve ara ẹ̀ ní something kó dẹ̀ wà kó dẹ̀ kó dẹ̀ bring down ego ẹ̀ ṣùtìyẹ́ kó dẹ̀ bring down ego ẹ̀ ṣùtìyẹ́ bẹ́ẹ̀ yẹn bọ̀tí ń gbà yẹn everybody wò pé ah kò máa dá o wọ́n gba mọ́tò lọ́wọ́ Bísí ṣá wọ́n dẹ̀ gbé fún Láìdé Bákàrè aláìdé ah, dẹ̀ tó fẹ́ bọ̀bọ̀ yẹn ó bí ọmọ méjì fún bọ̀tí ń gbà tó yá ń sìn níbo ni Túndé náà wà ń sìn ó tún ti lọ sí ọ̀dọ̀ àwọn ti Lagos àmì Ọ̀ṣun state tó ti gbà Ọ̀ṣun state tó ti gbà Ọ̀ṣun state tó dẹ̀ lọ yẹn náà a ní mission a ní reason kò kàn déédéé lọ bẹ̀ somebody connected them irú kéwọ̀n yẹn sìn ó lè jẹ́ pé nígbà tí ó ń nídìí owó tó máa ń gbowó lọ́wọ́ boyfriend ọkọ ilé ẹ̀ tó bímọ fún tó ń fún kéwọ̀ lára ẹ̀ nígbà tó jọjọ́ ń ṣe deal ó lè jẹ́ òní kéwọ̀ máa wò mọ́ lára pé ah, ó good ó wà lóyà ṣé ti ẹyin o àwọn iṣẹ́ tó máa ń ṣe nǹkan tí mo sọ rèé o àbírọ̀ ni mi mi kúrọ̀ èyí rọ̀ ìrìnkìlìyàn òun ṣe rọ̀ ṣé ti yé bẹ́yẹn hmm. so ó lè jẹ́ òun ló máa jẹ́ kó lọ because sínsìn náà systematically irú àwọn kéwọ̀ yẹn wọ́n kàn wà ní ẹ̀ lè mọ ibi tí wọ́n wà wọ́n kàn kọrin gbogbo àtọ́rí pé wọ́n kàn kọrin ṣe ikúṣẹyẹ tẹ bá gbọ́ nípa àdán ṣe ikúṣẹyẹ ṣe ti yẹ yín mẹ́yẹn òun ni àwọn ṣe ti yé so you don't need to complain ọmọ pé mo like ẹlẹ́jọ́ mẹ́ta honestly speaking look at your body mo like body ẹ̀ ó ṣe dí body ẹ̀ strong ó dẹ̀ ṣe gbogbo nǹkan tó ṣe wrestling yẹn gan náà ta sọ pé ìwọ àti ẹni ọlábàdìmọ̀ ló ṣe ẹkẹ ìjà gan ṣe torí irú body ẹni ọlá náà ni ìwọ náà ẹni ọlá náà torí ó níbi kan nígbà yẹn when people ó wá sọ̀rọ̀ kan ní ẹ even when people don't want to be friend with Eniola Badmus they say she's big excuse me so bigness when somebody is thick now is a disease eh so if somebody is thick now tó bá bó ṣe sanra ń gbà yẹn gbà tí òde tí wàá sanra mọ́sí tó ti lose weight tó ti wàá lose weight ń sìn kí wàá ló ṣẹlẹ̀ ṣé n tó ṣe nígbà yẹn ṣé n torí pé ó ti lose weight ń sìn ṣé n tó ṣe nígbà yẹn ń sìn n tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ So ti wá kúrò ó ní gbà yẹn that time you know me i always do the movie myself àwọn wo báwo ló ṣe máa ń ṣe mọ́bì yẹn ọkùnrin àwọn ọkùnrin tó support ẹ ní èmi ní ọjọ́ náà lọ́hùn láti máa ṣe àwọn mọ́bì yẹn níbo ni wọ́n wà Láìdé Bákàrè you have a husband you are a citizen of i, I know you have a you are connected with a man ẹni tó bí first born ẹ fún first born ẹ tó fún ọmọ ẹ obìnrin yẹn tó fún ọmọ ẹ ọkùnrin ní mọ́tò i know the father is in America that one gave you ṣé resident àbí permanent àbí wọ́n fún ẹ ní permanent resident ló fún ẹ ní ìwé Amẹ́ríkà I don't know maybe ìwé yẹn ṣì wà òkè ṣá ìyẹn ọmọ ẹ ọkọ ẹ tó wà America the first husband tó ní nígbà yẹn náà wọ́n da gbogbo ilé yẹn rú ogun yẹn pọ̀ olóríṣiríṣi bọ̀bọ̀ yẹn ní trouble bọ̀bọ̀ yẹn tó bí àkọ́bí fún ó ní trouble ó kúrò wọ́n ń gbà yẹn ẹni tó ń current lọ́wọ́ tó wà ń gbòòrò wọ́n gbé ẹ fún àwọn ọkùnrin yẹn ló máa ń gbé yín fún wọn nísìnyí bọ̀bọ̀ ti bí yẹn sin àgbúrò Túndé Orílọ́wọ́ Túndé is not getting money as a businessman like before everything is down for for Túndé àmì ẹjọ́ dẹ̀ ni wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú Túndé bí Lizzy Anjorin ṣe lẹ́jọ́ oríṣiríṣi yẹn bí Túndé ṣe ní ẹjọ́ nìyẹn tán kó ẹjọ́ tì ara nǹkan tí wọ́n fẹ́ fi system wá ṣe fún mi gbà tí wàá ṣe fẹ́ nìkan wá ṣe fún mi nìyẹn honestly speaking gbogbo àwọn ọkùnrin tó fẹ́ ń gbà yẹn tí wọ́n tí wọ́n tí wọ́n jẹ́ àwọn ló lift yẹ those men toro sọ with boldness pé ah everybody know you in industry that you always do your movie ìwọ kọ́ ló máa ń ṣe ọkọ àwọn ọkùnrin tó fẹ́ yẹn especially túndé orílowó during that time tó wà nínú ayé ẹ ló máa ń ṣe movie yẹn yes mo rántí nǹkan tó ṣe báyìí tẹ́ pé wọ́n á ní a premier aláìdé bákàrẹ̀ kan máa gbé stage jáde látòkè fún ẹ oríṣiríṣi nǹkan wípé èèyàn máa kọ́kọ́ kó mílíọ̀n mílíọ̀n mílíọ̀n million tó máa ń pọ̀ bẹ́yẹn fún yàn túndé ló kọ́kọ́ lára yín o even àwọn àwọn tó máa ń fẹ́ yín yẹn gan náà wọn ò ń fún yín lówó púpọ̀ láì bọ̀ tún lé orí lówó ó fún ẹ lówó dáadáa ti amẹ́ríkà náà ó fún ẹ lówó you know you use that one to get paper to get your paper american paper and túndé o use ẹ níbo ló wà lónìí ó wá ní lára wọn náà kẹrẹrẹ wọn lè má láìkí kí nǹkan tó ṣe yẹn àti tó ṣe particularly fún kí lorúkọ ẹ tó ṣe fún Bísí ọdún ìwọ kọ́ ló ṣe o ìyẹn ló gbà á wọ́n dẹ̀ fi ìwọ replace fún ni wọ̀dù ń gbà yẹn túndé orílẹ̀-èdè náà mọ̀ pé you all all of you are in game kí ló tún ti lọ ṣe náà ẹ̀ ń sìn no problem ṣá owó gọ́ọ̀mẹ̀ntì tiẹ̀ nìyẹn owó gọ́ọ̀mẹ̀ntì nìyẹn bọ̀tì kéèyàn máa wà ní power gan I don't know ṣá I don't know ṣá wọ́n ní àṣà àti arúgẹ wọ́n fẹ́ máa gbé àṣà Yorùbá ní arúgẹ ní Ọ̀ṣun state tàbí àṣà Yorùbá àti ọmọ ọṣọmọ Ọ̀ṣun ni ẹni I know you are from your state I know you are from Oyo, but a ní nǹkan kan wọ́n máa tún ti tà ẹ́ fún yẹn náà ni bí ò bá nídìí obìnrin yín ò kì í jẹ́ kú mólú you don't need to be complaining o oh, that all these people I don't hate you now but those men náà tí ayé wọn ti bàjẹ́ yẹn kí lẹ fẹ́ ṣe sí then you be fighting yourself that this one eh this one eh this one eh gbogbo beef ten beef ara yín yẹn náà ó lè jẹ́ totori k one. ó lè jẹ́ totori ọkùnrin kan torí mo mọ̀ pé bí ẹni ọba lábàánu kò fẹ́ túndé orí lówó Túndé ò kì í fẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ìwọ gan tó jẹ́ orí lowó yẹn tó jẹ́ ìyàwó orí lowó yẹn tó jẹ́ ìyàwó Túndé orí lowó yẹn ìyálé ẹ̀ gan tó wà ní Canada bíbá the same statue. náà bí kankan náà lè máa ní alájà yẹn torí she is my customer nígbà tó ní ṣọ́ọ̀bù sí Paramount níbi ẹ̀pẹ́ yẹn mo máa ń ra aṣọ lọ́wọ́ ẹ̀. kí wá ni ṣé ẹ̀kọ́ máa ń fẹ́ wà lórí mídíà ni you just want to create ẹ fẹ́ máa ṣe bí ọ̀gá fún àwọn èèyàn tó wà lókè kó máa wá nǹkan kan fún wọn lórí one way or the other ok láti máa jẹ́ kán jẹun instead of you giving them money is that the content wọn nìyẹn ẹ ní jẹ́ káwọn èèyàn yìí ẹ ní jẹ́ kán ní ọpọlọ ẹjọ́ ẹlẹ́jọ́ náà wọ́n máa rò lójoojúmọ́ wọn wá ní ní content wọn wá ní benefit kankan tó ń fún orílẹ̀-èdè wọn wọn tẹ̀ ní ní benefit kankan tó ń fún àwọn èèyàn because wọn kọ̀ dédé ẹlẹ́jọ́ ilé ìjìwá and we are creating ẹ̀kan make àwọn èèyàn ní amẹ̀bọ on serious elements anybody ẹ fẹ́ empty gbogbo brain away. èèyàn they have to be living on your on your eh, bíi kí ni mo lè pè náà kọ́ máa live or they have to they have to base tẹ́ ẹ̀ bá mú nǹkan they won't have something to see. ẹjọ́ yẹn ti pe. ó ti fẹ́ pé two years very soon Kilo de wa wà ń si jáde sí náà bá kí ẹ o ti kọ́lé o jẹ́ wíìdìrín ti wà ókè so eléyìí tó tún sọ yẹn ni you are the richest among them you are the kìnìkan kìnìkan káàbọ̀ gbogbo owó tẹ bá pa iná ṣe ń fúnjọba yín ń bẹ ṣe ń fúnjọba ń bẹ you are not giving government out of it bàbá sọ̀rọ̀ pé kíjọba ṣe kìíní sìn wọ́n máa ní oúnjẹ lọ́sìn wọn ni you front ni you are the richest among the kìíní kan kìíní kan ta lẹ help in America àwọn celebrity yẹn wọ́n help àwọn èèyàn tó tọ́ mo sọ fún yín celebrity they they helping people ẹ̀yin kí lẹ ṣe why are you bringing it out today they are not greeting you maybe ẹ ti gbọ́ ọkọ ara yín ẹ máa jọ ń sùn pẹ̀lú ọkùnrin kan ni kẹ jára ẹnìkan gbà bó ṣe gbà tó wà lọ́dọ̀ Ọ̀ṣun state yẹn sìn ìkan nínú yín máa wá bó ṣe máa jagbà àbí mo máa step there ẹnìkan down lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni gbogbo yín náà ti bàjẹ́ máa tún bẹ̀rẹ̀ orí burúkú lẹ́ máa bẹ̀rẹ̀ sí kó sí aṣọ wèrè kan láti máa lọ rẹ̀ táìsì àwọn kìnnì kan náà wọ́n máa sẹ pé wọ́n gbé yín sí nǹkan kan. anyway irú rẹ́sìlì tí wọ́n ṣe ń yẹn sí ó dáa ní pé kẹ́ máa ṣe entertaining yẹn kẹ́ múra yín méjì méjì kẹ́ máa ṣe is a good one I mean is a good one wọ́n ṣe ní Amẹ́ríkà wọ́n ń ṣe wrestling àwọn Canada ò like sport wọn like gbogbo eh, celebrity púpọ̀ mi I don't know they don't like it but America lẹ́nu you know it's good so Lady Bakare don't complain and stop the scene àwọn tẹkàn wọn máa drag ara yín tẹlẹ wọn ní eléyìí ti drag eléyìí eléyìí máa drag eléyìí eléyìí sọ pé eléyìí ó ti lóyún eléyìí sọ pé eléyìí ó ti bímọ ṣé you cannot is it say please Is not bringing con ṣe content wo tá bá ti wá drag tá bá ti sọ̀rọ̀ yín àwọn bá dẹ̀ ti ń gbé bẹ́ẹ̀ tán ti gbé kéékèèké ẹ̀ náà lè má lọ sábẹ́ wọn tẹ́ máa gbẹ fún wọn crowd nǹkan tẹ́ kàn ń ṣe fún wọn nìyẹn. anyway ṣá Wàsíù Àyìndé ká tó máa lọ ń sìn torí mo ní nǹkan kan láti lọ ṣe mo fẹ́ lọ ṣe uber mo nídìí owó láti rún oúnjẹ sílé. Wàsíù Àyìndé àwọn èèyàn ò drag ẹ lórí ọ̀rọ̀ Mohbad wọ́n ń drag ọba Elégùṣì ṣé àwọn èèyàn tó ń drag Mohbad tó ń drag ọba Elégùṣì lórí ọ̀rọ̀ Mohbad yẹn àbí ọmọ tán ló bí yẹn ṣé wọn ò mọ̀ pé ìwọ you are part of the mentor tí ọba Elégùṣì ni wọn ò mọ̀ pé systematically ọ̀rẹ́ ni yín why tí o fi ń sanwó fáwọn èèyàn lórí social media yìí you are controlling me ìfẹ́ rí ẹ mú lórí social media láti máa control torí mo ti pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyàwó ẹ mo mọ̀ pé o ò léyàwó yẹn lọ o kàn delete ẹni because they giving you i know something happen nípa ìyàwó ẹ nípa ẹ eh, òyàwó ẹ tó gbé sórí social media yẹn mọ́. you've caused enough enough problem on this social media ẹnìkan tó fẹ́ dàbí ìwọ níbí báyìí òun náà ni the other guy yẹn. jẹ́ play kìnnìkan fún èyí tẹ́ wà ń bíbà mo rí lórí mídíà yẹn sìn ọmọ nàìjíríà tolú tolúwa ni mí o jọ ọmọ nàìjíríà tó lówó tó jalè gidi di di new launch puppy tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rí yẹn wọ́n ní wọn tiẹ̀ mọ where about him mo send yẹ sí ẹ ń sì bá mi bá mi ṣe download it kó bá ń gbé sórí line mi. Hmm. gbé sórí anywhere gbé sórí Facebook mi. Mm kó fi picture mi sí ṣáko dẹ̀ ṣe dáadáa kó má bàa tún fi drag page mi after some time àá gbé kúrò. wọ́n ní ká má máa gbé fóònù sílẹ̀ mo tún ti gbé nìyẹn o. developer in Africa Arbitrage system. How Abayomi Shebun Oluwasesan stole billions of naira from his company and blamed it on Arabian hackers. Abayomi was employed as a web developer in Africa Arbitrage System. Due to his position, he was given all the access to the platform's sensitive data. Abayomi worked in this crypto firm for one year, studying the system and waiting for the right time to strike. The opportunity presented itself when the CEO of the firm was set to undergo a liver transplant and trusted Abayomi to oversee the company's operations. Little did the CEO know he had just handed his company over to a serial fraudster. Abayomi colluded with his criminal friends to steal over 87 billion naira from the company's blockchain account. Thinking his boss wouldn't survive the operation, Abayomi transformed himself into an overnight billionaire. His first criminal act was obtaining a Ghanaian passport, which he used in acquiring other international citizenships and properties in Tanzania, Dubai, and the UK. His flamboyant lifestyle included a car dealership. He purchased a 450 million naira plaza in Lagos, 1 billion naira worth of land around Dangote refinery, and spent another 1 billion naira on interior decoration of a three-star hotel in mainland Lagos State. He traveled across the globe on first-class tickets, all funded by the stolen funds. Abayomi eventually ran out of luck when his boss fortunately survived his health challenges. He uncovered the betrayal and quickly involved the Interpol, initiating a manhunt to bring Abayomi to justice. The long arm of the law eventually caught up with Abayomi, who willingly confessed to his crimes. His charges ranged from financial crimes and data theft to cyber security crimes and fraudulent takeover of the online financial platform. He was charged to court to answer for his crimes. So far, I haven't gotten any new information about the fate of Abayomi Shegun Oluwaseshawan. Please leave a comment if you know about it. So they said, why do you want to know about it? Maybe he's in jail already. Newish Poppy. The case has been long. I've not even heard about this. But this one, also, tún gbé Millions of Nigeria like that. Yes. Are like this. They are like this. Imagine now, if they refuse, in just, maybe it's part of the things that they close down, I mean, they ban the Arabi, I mean, Nigeria from, from Dubai, because this happened in Dubai you tell them they will tell you that they are going i mean they need the job they need the assistance the moment you assist them they turn to another thing i'm very sure she will i mean this guy will have a girlfriend that is a celebrity ó máa ní celebrity girlfriend you understand what i mean this person this arm robber we have a girlfriend and if you cannot do this they will call you mugun they call you thieves anyway mi ò mọ ó ní ẹni yẹn ṣe mí kàn rí ni o mo rí lórí sáìtì kan mi ti yẹ ti ẹ wo kí ló ṣẹlẹ̀ lórí àwọn ti kinní lẹni ẹ ẹ these people are economy àwọn EFCC online what are you saying. Thank you very much. Also verify the source. I now book at the end of the day. Some people online they will tell you they will telling you to do giveaway now. They will telling you to give away now. Ẹ jọ̀ọ́, the story I heard yesterday that that one about uh, eh, Day, the custom officer, please, for God's sake, EFCC, if you are dealing with, if you have any case, apart from this about fraud or of a thing, Put them on your on, on your platform. Let the whole world see. Let us see. Let us see because all these people now, after some time, come back pardon one. The only thing, the remaining money, they will go and use it to to put in. I mean, to settle down in abroad also. And they'll be using people the money also to be sponsoring war against people on the net. to bá sọ̀rọ̀. They be in abroad. Put the face, okay? Ẹ jọ̀ọ́, Mr. Kayode, ẹ bá wa fi face àwọn olè ńláńlá, àwọn original kíní yẹn ẹ bá máa fi wọ́n sí orí ibẹ̀ yẹn ẹ torí ọlọ́run láìdá bákàrẹ̀ wọ́n ti dá àgbẹ̀njọ́ sí oyin celebrate kan kò tún ti wíìkì ó tún ti gbé míì dé ẹ jẹ́ ká sinmi okay let people àwọn tó bá ti ní brain because mo ṣe ń cut cutting yẹn ó ń pa orí Facebook jẹ́ kò dẹ̀ jẹ́ kí àwa tí a ń sọ̀rọ̀ pẹ̀lọ́pọ̀lọ́ wa kó jẹ́ kí brain kó jẹ́ kó máa fi pé ó ń trend please the cutting cutting is too much our platform is getting dirty wọ́n máa kọ́ báyìí wọ́n á kó fídíò wọ́n á kó píṣọ̀ mẹ́wàá sójú kínní wàá máa gbóhùn yẹn kí ló dé cut is too much go and check the àwọn platform àwọn tó ní Facebook àwọn blue àwọn tó ní blue I mean blue app yẹn ní America check them you can see the way they are doing their things gbogbo platform tiwa wọ́n máa cut cut cut cut cut cut cut cut cut cut cut ní ẹ torí Ọlọ́run ẹ jẹ́ káwọn èèyàn mí ó ní àwọn stories kan tẹ ẹ má máa settle nínú ilé yín ó ti yé yín and K1 onímọ̀ ń sọ yẹn Malaika ó ń gbọ́ gbogbo ìtẹ́ máa ṣe tán tẹ́ máa ṣèkà tán tẹ́ máa máa lọ fún ẹlòmíì lówó yẹn owó tí mo fẹ́ gbà ó ní mo sọ yẹn o tí ẹ bá tí ẹ bá fún mi lówó kí n padà sọ business mi ni máa fi gbàgbé gbogbo nǹkan tẹ́ ṣe ẹ́ ayé ti yín gan ó máa ṣòfò náà ayé ọmọ yín yín tí mo lè fi dá àdúrà yín padà torí pé àwọn tó bá gbowó lọ́wọ́ mi ó ti yẹ yín torí wọ́n máa sọ pé just forgive I forgive people owó lèèyàn fi move on ni máa fi bẹ̀rẹ̀ business mi when I start my business now àwọn tiẹ̀ rí tiẹ̀ rò ò bá wù ẹ́ kó bú mi ò bá wù ẹ́ kó sọ anything ọjọ́ tó bá wù mí ni máa wá sórí social media ọjọ́ tó bá wù mí ni máa wá sórí social media bó bú mi kẹ̀lé tí máa ṣe business mi kò ní dùn mí ṣé ti yẹ yín I do my business owó k one torí damages and havoc tẹ ti ṣe nínú ayérayé ó kọjá ọ̀rọ̀ owó ṣùgbọ́n owó yẹn lẹ máa mú wá la máa fi forgo yín láti máa fi forgive yín gbogbo yín ẹ̀mọ́ra yín so Wasiu ìwọ́dẹ̀ ní olórí wọn call them into order now and give me money to start business or else gbogbo ayé yín máa ṣòfò náà ayé ọmọ yín ìyẹn mi pé gbogbo yín ọ̀tí tẹ bá kú ní máa tó bẹ ọlọ́run kó fi yín sílẹ̀ ẹ fún mi lówó kí n bá lè reverse gbogbo ìpè tí mo ṣẹ́ ní kọ̀rọ̀ àti ní gbangba tó tọ́ mo sọ kò sẹ́lẹ̀ kan máa ń bẹ tí kòkó bá ti pàyẹ́ ẹ̀jẹ̀ in fact àwọn ará ilé mi wọ́n máa tí n bá anyway mi ní sọ̀kan tí máa ṣe fáwọn ará ilé tèmi but ẹ̀yin yẹn tí ẹ gba tí ẹ tí ẹ ṣèkà fún mi yẹn tẹ̀bà business rẹ tẹ̀ tún jẹ́ kí bàbá ọmọ mi lọ sí ẹ máa ń owó ni o o ti yẹn mẹ́yẹn owó ni o màá máa ṣe business mi torí inú business lẹ bá mi inú owó sì lẹ bá mi ó ti yẹ yín màá will forgive you kò ṣe pé ó máa sọ pé ẹnìkan á fún ẹ ní business mọ́tò mò ń ṣe wọn ò fi ṣàlàyé wọn ò sọ fún yín ó ti yẹ yín bẹ́yẹn owó tí owó kékeré ni mo bèrè báyìí lọ́wọ́ Sule Alamaleka two hundred thousand dollar sí Wàsíù four hundred i mean five hundred thousand US dollar Pasuma Malaika mi efeli gbogbo yín ẹ máa dàpọ̀ MC Saria. gbogbo yín tẹ́ ṣe shit that's the money you bring you bring money tẹ́ bá ti calculate owó yẹn pọ̀ tó bá ti pé one million dollar ẹ fún mi lówó kì í ṣe rà o i'm not joking or else gbogbo yàn tí tẹ́ bá kú ni màá tó bẹ Ọlọ́run kò fi yín kò fi family yín sílẹ̀ so your family your children will feel the way one man my daughter feel how they will feel how i feel as well ó ti yẹ yín mẹ́yẹn wọ́n dẹ̀ máa tó bá tẹ́ bá tí wọ́n á kú tán gbogbo nǹkan wọn máa máa bàjẹ́ lójú wọn ṣé ti yẹ yín so but ẹ bú fún mi lówó sìn kí gbogbo ẹ̀ kó lè ṣẹ́tù mo ti dáríjì àwọn èèyàn pọ̀ kò sí lẹ́yìn owó kò sí lẹ́yìn kò sówó kò sí ẹ má ṣe pé kò sówó kò sí má ṣe pé kò sí owó kò sí má ṣe pé mo lè má ṣe pé lórí social media èmi ò lè ń pretend tó o lè gbé mi sọ lórí tí tí n bá ti rántí tó bá kàn mí dé ibi wo mo ó lè kí ni ẹ lè èpè yẹn ó ń gbé ó máa ń gbé mi nínú nígbà tí n bá ti rántí àwọn ọkọ̀ ìkà wá ṣe fún mi Because the Lord has given me that weapon also to come against, to use it against people who have wicked me. Ìyẹn bó ṣe jẹ́ o. Majority of people tó forí kó tó fọrùn kó níbẹ̀ yẹn is because of you guys. Torí pé wọ́n dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n náà ni. Wọ́n dá sí ọ̀rọ̀ tí ó kàn wọ́n tó ń gbèjà àwọn èèyàn tí ò yẹ kó ń gbèjà. Owó ni o, owó ni business ma de freedom ma sọ pé o lè wá bì kan wọn máa target ẹni wọn máa ṣe no No, people talk in in abroad here. Àti sọ no no no to killing no to terrorists. In fact, ìgbà tá a dé ìlú Canada, mi ìfẹ́ máa sọ ọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ púpọ̀ ò ká We say no to killing, we say no to many things. Wọ́n dẹ̀ mẹ́ we wọ́n wọ́n sọ̀pù many things. Táwọn ìlú tó jẹ́ pé wọ́n fẹ́ progress. Ìlú tó bá fẹ́ progress, ẹni tó bá fẹ́ progress, ọmọ tó fẹ́ progress. Kò ní sọ pé mọ́mì mi tọ́ sọ̀rọ̀ sí mi, ó máa get angry. I do talk to my bí mo ṣe love ọmọ mi tó, I do talk to my daughter, I do mo máa ń rìn búkẹ́ many times kò ní sọ pé because Montgomery book me she hate me how do she know I never hate her so anybody tó bá fẹ́ change tó bá fẹ́ wo orílẹ̀-èdè fẹ́ kí òmìnira àti dídáadáa kó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wọn wọn ò ní kọ ìbáwí bíbélì kan sọ pé ọmọ tá a bá bá wí ìyẹn mi pé àwọn orílẹ̀-èdè tó bá bá wí tó bá wà nù kí wọ́n máa parun ní àìlátúnṣe báwo làwọn èèyàn ṣe máa máa wàásùn wọn máa ní pé yòó wọ́n forgive èèyàn mélòó ni àwọn forgive ṣé even party lásán àwọn party tó ti ẹ̀jẹ̀ kó máa jọjọ́ ń ṣe party mélòó ni wọ́n forgive àtọ́ pé party lásán ni o is a game o wọ́n kàn ẹnìkan lose ẹnìkan win àwọn èèyàn lè máa fi pé me i cannot forgive that person just party alone and then somebody tí ò ń ṣe ọ̀rọ̀ party tí wọ́n dì pẹ̀lú èèyàn for years years ni wọ́n máa fi dì pẹ̀lú mi lórí pé wọ́n kàn òbí ní pé ọ̀dẹ̀ ni mí you imagine how many people tó ti gbé tó ti padà nù lórí ọ̀rọ̀ pé pé èèyàn kan kàn máa bí pé ẹni yẹn she she nobody she doesn't know anybody and people will believe that they know people in power who told you that it's not it, the the the way that one ṣe ń ṣe nǹkan these days is not because they don't know people in power it's because the people even men ẹni tó bá ti wà ní power tí ó bá ti jẹ́ pé evil lòun náà he will support those evil yẹn ní ìjọba tó lọ yẹn àwọn prophet ara prophet Yemi and co because they are belong to that evil gang gang yes by their food I know them only mo sọ nísìnyí pé wọ́n ṣe ṣe ń gbà yẹn wọn bí ìyá anybody re kó ṣe bẹ́ẹ̀ fún mi this time around so tẹ́ ẹ̀ bá fẹ́ máa bímọ tẹ́ ẹ̀ fẹ́ kú kéèké kéèké mi tẹ̀ ní kọ́mọ yín kú pọ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ káyọ̀ yín tètè miss náà yọ ọmọ yín ẹ mọ́ ẹ mọ̀ nǹkan ẹ máa ṣẹ́tù bẹ́ẹ̀ tí wọ́n á kú tán tẹ́ ẹ̀ bá fún mi lówó yẹ ẹ ní rọrùn wọ̀ ẹ ń bọ́ lọ́run lé. so ìyẹn bó ṣe jẹ́ ọlọ́run ẹ ṣe fún ọjọ́ òní so Láìdé Bákàrè àwọn tó ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ drag yẹn tó máa sọ pé you call them they don't àwọn tí ẹ̀rí ẹ̀ tó dáhùn yẹn gan kàn gbàgbé ni ọmọ ìlú guys wọn tó wọn ti ọ̀sẹ̀ tó máa ti lò yín láti ó máa nídìí àwọn tí òpè tí ò dáhùn yẹn àti àwọn tí ò congratulate á nítumọ̀ bóyá contract tó yẹ kó gbé fún gbogbo wọn àbí nǹkan kan tó yẹ kó àwọn rówó àbẹ́nìkan ó bá yẹ ẹnìkan jẹ́ òfin rówó wọn máa sọ pé kankan kí ẹ kò sẹ́ni tó kò sẹ́ni tó ní feelings gbogbo àwọn tí òkè yẹn wọ́n máa ní reason tán fi kí ẹ ẹ̀dẹ̀ máa máa sọ pé ẹ̀yin you are the richest a jẹ́ richest gbà tó ti rí nǹkan àwọn ọkùnrin tó sọ yín di tó mèkì yín somebody yẹn kan ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ agree pẹ̀lú àwọn olùsìkan láti báyé wọn jẹ́ ni. gbogbo contract tó gbà yẹn àti gbogbo ibi tó dé yẹn yes one way or the other uh, that uh, Osun State uh, Wasiu and uh, àwọn tí kìnìyàn wọn máa they will be part of it but. Uh, láìsí yìí ti lọ èyí àmì jẹ́ ká gbọ́ràn. we forgive o owó ni ẹnìkan ò lè bá nǹkan ẹjẹ́ ń sìn káwọn máa mú nǹkan máa ṣe pé ìwọ ń kọ́ kó hò dẹ owó ni o honestly owó ni os gbogbo àwọn tó ṣe ìkà fún mi àwọn tí mi tó bá yẹ pé mo ṣẹ̀yìn ṣé mo pé pàtó kọ́kọ́ fẹ́ ka ẹ̀sùn sí mi lẹ́sẹ̀ gbogbo ẹ̀sùn sẹ́yìn tàbí ẹ̀mẹ́ pé irọ́ lẹ pa afarabalẹ̀ àdúró sí i so nígbà tó bá ti wá ṣe tẹ wá rí pé gbogbo tẹ̀yìn ṣe pé it's rubbish nonsense lẹ ṣe àwọn kan náà lórí burúkú kan náà náà máa dó sórí platform mi sìn náà máa náà máa sọ wọ́n máa gbé báyìí ni iye báyìí lẹ́ni báyìí gbúdọ̀ rí wọ́n tó bá lò fẹ́ rí mi ó máa ṣàìsí ni ó ti yé ọ̀dọ̀ mi ìfẹ́ èèyàn èèyàn pọ̀ láyé tó dára àwọn èèyàn gidi ni mo fẹ́ mi o fe criminal mi o fe criminal that's it. Ce university va în Pennsylvania ne? young, and and beautiful student from the University of Pennsylvania, I want to take a moment to express my advert and appreciate to the Honorable Yinka Shezi. Ẹ <laughs> Ah. Mr. Speaker, Mr. Speaker, the President of the United States. Ah. City people celebrate King of Fiji. Story for the gods. Story for the gods. Tó wọn bá celebrate ẹ̀ wọ́n máa ká dànù prostitute people olórí burúkú nìyí ni wọ́n bá ti ń mọ̀ ní àdúgbò tí àwọn èèyàn bá kú wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀dì kò pẹ́ kó fẹ́ ṣe bẹ́ẹ̀dì èèyàn méjì tó pé wàsíù fẹ́ tán fifty something èèyàn mẹ́ta ló kú mr ibru yẹn mo ti sọ story mr ibru tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà mr ibru yẹn tó fẹ́ gbogbo àwọn tibẹ̀ yẹn kí ló kàn wá we don't care we don't care olójú dúdú olójú dúdú ẹlẹ́sẹ̀ bíi ẹsẹ̀ kọ́kọ́rọ́ àsàlátù. pé wọn ò kí pé ẹnìkan city people kí which city people kí ló kàn wá ṣé ó jẹ́ CNN ni city people tó jẹ́ pé wọ́n fi city people gan wọ́n fi scam wa ní Dubai ṣé city people kọ́ ló kó àwọn olè yìí wá tó gbé fà Pasuma wá ń gbà yẹn tán wá sọ pé city people o abẹ́ ìyá wèrè ni city people kíṣẹ́ wọn ni wọ́n ń ṣe ṣá. nínú city people page yìí ṣé city people ń ta bàtà ni. fake page gan ni fake ló máa jẹ́ city people celebrate eh, kìnìkan kìnìkan. ẹnìkan fẹ́. Anyway. Let me go and work. Do you think Mohbad will get justice, Anthony? When you drag the right people, when you talk about the right people, the Mohbad case, um, justice Mohbad case Mohbad ti ní justice there money the only thing ni pé wọ́n fẹ́ try láti àwọn people yẹn ń bẹ̀bẹ̀ wọ́n ń bẹ gọ́ọ̀mẹ̀ntì gan fún ẹ̀sìn ìta gbangba ló ti yé bẹ́ẹ̀ because a lot of people you know a lot of mo ti rí you know tẹ́jọba ti pọ̀ ju èèyàn máa máa sọ wóróworó ni ehm, mo rí ṣáàtì kan tó ń sọ lénìí pé eh, irú prime boy yẹn ń sìn ó lóun ò bá Mohbad jà lẹ́ni tó sọ fúnra rẹ̀ pé òun tí wọ́n ti wá ń defend ẹ̀ tóun náà wá sọ pé òun ò bá Mohbad jà ẹni tó ti accept pé ọ̀rẹ́ lòun àti Mohbad pé àwọn lè jà pé àwọn máa ń jà dáadáa bọ̀ àwọn dẹ̀ ti máa ń settle ẹ̀ pé òun ò lè pa ọ̀rẹ́ òun ó ti accept pé àwọn jà ọjọ́ tó ń interview rẹ̀ ó tún sọ wípé ìjà táwọn jà ńkọ́ ìgbà tí pé kì í ṣèjà tó le pé but Wunmi àti Mohbad ló ní case tóun kàn dá sí i ó wá ní kóun má dá sí kóun ó wá bínú ó fẹ́ gbà nǹkan kan bẹ́ẹ̀ gbà tó wá di pé kó ní kóun bọ́ọ̀lẹ̀ nu mọ́tò òun wá fẹjọ́ sùn kí ló orúkọ ọmọ yíbò yìí kubama priest ó lóun wá lọ bá nínú ilé ó ní ó wá ní kóun dúró òun bọ̀ kóun fẹ́ lọ bá Mohbad sọ̀rọ̀ ó ní ó dẹ̀ lọ ó ní òun ó ní kò dẹ̀ wá mọ́ ó nígbà tó wá dúdú dúdú tí gbogbo èèyàn wá sẹ pé àkí lòun ṣe pé gbogbo wọn ti lọ lóun dẹ̀ bọ́ta òun wá rí pé gbogbo wọn ti lọ so tẹ́wọ̀n ọjà ló lọ́ọ́ fẹjọ́ sun Cubana Cubana priest ni ṣẹ́wọ̀n ọjà so èwo ni rọ́ ìjà wà but kó tó di pé ó dá sí ọ̀rọ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ ní bìgínì náà sọ wípé òun àti Wùmí ló jọjọ ní ìṣù kan ọ̀rọ̀ ọmọdé ọ̀nà ọmọ so tí Mohbad nǹkan tí mo dẹ̀ tún fẹ́ sọ ni pé tí ọmọ yẹn ò bá ṣe ọmọ Mohbad torí story tán sọ sẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní Mohbad ní gẹ̀ẹ́ kan pé gẹ̀ẹ́ yẹn ń kọ́ wọ́n ló fẹ́ bá Mohbad níbi eré òun náà ni ó ṣe tẹ̀lé wùmí lọ ni wùmí ṣe tẹ̀lé lọ hmm. tọmọ yẹn bá ti tí Mohbad bá ti mọ̀ pé kò ń torí àwọn yẹn sọ pé ẹ̀wọ̀n níyà Mohbad sọ pé ọmọ yẹn kò ń ṣe Mohbad Mohbad ti mọ̀ kó tó kú tí Mohbad bá mọ̀ pé ọmọ yẹn kì í ṣe òun kí ni Mohbad máa jẹ́ desperado sí ẹlòmíì máa bímọ fún Mohbad náà ọmọ kékeré ni Mohbad náà mi ò rò pé Mohbad máa mọ̀ pé ọmọ yẹn kì í ṣe òun but nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé Wùmí double deal Wùmí fẹ́ gbé ó bìlí pé better option ni ẹni tó ń bí ọmọ fún tí òun ṣe Mohbad yẹn pé Mohbad actually ẹni yẹn better than Mohbad ẹni yẹn máa lẹ́nu ju Mohbad àwọn fámìlì òun máa fẹ́ ní rapport kó dẹ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ju Mohbad lọ. so Mohbad ń gba justice àwọn èèyàn yẹn kàn ń bẹ̀bẹ̀ secretly ni pé kẹ̀sìn wọn má jẹ́ ìta gbangba and this secret ló dà pé wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ ní Nàìjíríà so wọ́n dẹ̀ sọ pé wọ́n máa lọ sí court ní on the fifteen tó bá jẹ́ pé court máa hold and nígbà tí court wà ní kinní nǹkan kan ló yẹ kí wọ́n gbé wọn sí court so that all of them wọn ò ní lè sọ̀rọ̀ wọn ò ní lè pa irọ́ púpọ̀ torí nígbà àwẹ̀ wọn máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ó ti yé so àwọn èèyàn tó dẹ̀ sẹ́ pé ẹ Wùmí àwọn kan nìkan àwọn ọmọ yẹn dẹnu kò lè jẹ́ Wùmí nìkan ló padà ló pa Mohbad kan wá gbẹnu dákẹ́ Wùmí was all those boys was being paid to finish the boy tó bá jẹ́ pé assume pé tó ẹ jẹ́ ká báwọn èèyàn ṣe ń dàgọ̀ ọba Elégùṣì tó bá jẹ́ ọba Elégùṣì ni ó wá ní kán máa na ni wọ́n tó torí na Mohbad pé ọmọ yẹn kọ́ ó jẹ́ ọmọ Mohbad ó jẹ́ ọmọ Elégùṣì ok Elégùṣì fúnra rẹ̀ ò ní lọ kò ní lọ na Mohbad láéláé kò dẹ̀ ní bá Mohbad sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe bíi tán máa ń ṣe bíi boss ó ti yẹ yín boss ni so they will use àwọn agent wọn àwọn boys wọn bíi Sam Larry bíi Naira Marley Naira Marley náà àti Sam Larry náà kẹ̀dẹ̀ wọ́n tún wá ju Mohbad lọ lọ́jọ́ orí àti ní position náà again àwọn náà tún wá ní lọ yàtọ̀ sí ètò kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ tán náà ṣe yẹn á wá máa bẹ̀rẹ̀ láti ṣe kíni láti wá máa lu àwọn ọmọ tó wà nínú ilé ẹ̀ fún àwọn boys yẹn náà máa lò fún náà máa ní kọ́ mọ̀ lò àti kí lorúkọ ẹ o àti prime boy o àti prime boy o everybody anybody wọ́n lè lò láti pa wọ́n sọ fún ọ kì í ṣe nìkan ló pa náà wọ́n dẹ̀ wá wò pé Mohbad yẹn wọ́n tún wá fi ṣètùtù ayé forí confam ni táwọn èèyàn bá ń dàgì Eh, ọba elégùsì ń sìn ìgbà tẹ́mi sọ pé Wasiu Ayinde o come out and tell us if you don't know anything about you ikú Mohbad ìgbà tí mo sọ ó fẹ́ borúkọ kiri kan jẹ́ o ọ̀tọ̀bálá tún ti bẹ̀rẹ̀ o ọ̀tọ̀bálá tún ti bírèkì tẹ́bù níbì kan o ọ̀tọ̀bálá tún ti ń sọ nǹkan mí o ṣé òkè tó bá jẹ́ elégùsì tó tọ́ ló bẹ̀ wọ́n you want to tell me that Wasiu will not be a part of it you want to tell me all their group are not part of it because it's a taboo for somebody to buy junior sí wọn kán wèé pé ó máa fẹ́ ẹni tí àwọn bá fẹ́ gbogbo wọn bó ṣe ń ṣe nìyẹn tá bá sọ pé àrokò gbàtẹ́mi sọ pé àrokò tí mo rí lórí ọ̀rọ̀ Mohbad ó ní mo rí lórí ọ̀rọ̀ ara tèmi tí wọ́n fi hand off finishing my the father of my baby and tabadẹ̀ ní ká bèrè lọ́wọ́ gbogbo wọn gbogbo wọn tí mo dárúkọ yẹn náà ọ̀gá wọn pátápátá wọn wá ní kí wọn oúnjẹ rékèrè ó nínú wọn nìkan ni mo fẹ́ rí ó ti ẹyin mẹ́rin mi ò deny yẹ it's a taboo it's a nonsense thing o because ó ti ẹ̀ ó jẹ́ kí ó jẹ́ kí dìgọ̀kùnrin gan sùn mi ẹ̀ tí wọ́n sàmẹ́yẹn Mm-hmm. So I I see like me deny ẹ o o ti yẹn mẹyẹ so now kọ́ wá rí ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí gan tó bá jẹ́ Elégùṣì gan Wàsíù is part of the mentor ti Elégùṣì tí Elégùṣì ọba Elégùṣì ni so ṣé bọ̀ Auto Bola ń purọ́ òtútù mi kóró tí wọ́n bá kàn command grounds abẹ́yìn tó pé lè rí wọ́n lè rí yín handle wọn ní àwọ̀ and me I cannot be handle anyhow wọ́n dẹ̀ ń bẹ̀bẹ̀ seriously wọ́n níṣẹ́ wọ́n máa gbọ́ wọ́n bẹ̀bẹ̀ wọ́n ń bẹ̀bẹ̀ àwọn èèyàn tẹ́ bá rò pé ẹ̀yin tó bá sọ pé ẹ ń sọ̀rọ̀ yẹn if i don't support you tí n bá dákẹ́ tí mi bá dá yín dá sí wọ́n dẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń sọ̀rọ̀ yẹn they will want you to be wọ́n máa ma fẹ́ kẹ́ rúdù sí mi ni àbí kẹ́ máa sọ̀ sí mi kẹ́ máa sọ pé ẹ̀yin kan lẹ̀ ń ṣe kinní lórí ẹ̀ tí n bá dẹ̀ ti gbélé báyìí wọ́n máa gbélé ní ẹ̀lẹ́rí justice kì í ṣe ọ́. kí lẹ fẹ́ ṣe fún wọn yàtọ̀ pé kẹ́ ẹ fẹ́ pè sí kẹ́ẹ̀kan ṣe pè fún wọn kẹ́ ẹ ṣe pè fọmọ wọn kọ́mọ wọn dẹ̀ simple as that ìgbà tẹ́mi níbi n bá sọ̀rọ̀ dọ̀lá mẹ́ta wọn ní talk i mean kí ló you go explain tire èmi ni mo ní kinní yẹn you go explain tire I explain I'm not yet tired o I'm still explaining kí ló ṣẹlẹ̀ injustice ò sí wà ní ṣáwọn èèyàn mọ nǹkan tí wọ́n ṣe síwájú ìṣe àti gbogbo wọn ṣe fún mi wọ́n rí àbí wọ́n rí ó ní mo kàn ń sọ ní tó kéré jù mẹ́rin ní owó kan kó fún kan fún mi kan dáwó papọ̀ ó kan jẹ́ kí n máa ṣe business ni ìyẹn mo kàn lè fi pa wọ́n tì bí june twelve màá kàn dà wọ́n sọnù ni màá kàn dẹ̀ sọ fún ọlọ́run ìjọba mi kó bá mi dáríjì wọn kó bá mi sí wọn lọ́kàn padà ó ti yé yín. mo láàlá rí ẹnìkan mo rí ilé kan three story building three story building yẹn wọ́n kọ́ dáadáa o tán bá dé tó bá rí three story building ó possible kó jẹ́ ìdá ọmọ àkàsọ àti level tó ti dé láyé but eléyìí wọ́n sọ fún mi pé ọmọ ni ilé yẹn but nínú ilé yẹn again kí tó máa lọ ṣe ti yín ẹ make pé ẹ fi tẹ́ bá ti fẹ́ kọ́lé these days ẹ make sure pé dẹ́kìn yẹn wà lábẹ́ roof ó wà níbi tómi ò ti ní máa bá dẹ́kìn tẹ́ bá gbé mo ní dẹ́kìn staircase tẹ́ bá gbé síta tí omi bá ń bá ó lè ba ó lè ba system náà jẹ́ this is okay hello. I'm fine, thank you. Yes, ma'am. Yes, ma'am. Did you receive the payment? Okay, the name of the um that I used in sending the money, right? The name I used in sending the money or my real name. Okay, my name is Bola. No, no, I don't know the one you need because actually I paid money for my daughter's account, but we pays we both use surname, the same surname. Adebowale, A D E B O W A L E. No, no, A D A for apple, D for dog, E for elephant, B for ball, O for orange. W for water. Yes. D. Yeah, Adebowale. Okay. W. W A. My first name is Bola. B O L A. But wait, wait. W after the, you know, the spelling of my surname is not finished. Sorry. I thought you were waiting. Yeah, W A that is after the W for water, A for apple, again. L for light. E for elephant. Yes, that is Adebowale. hold on let me check the date let me confirm the date please hold on tolúwa ni Yes, jésù tó fún mi hold on please come come please hold on i want to check check for me the day i pay the money to the food bank. Uh, e-transfer. Hold on, please. I want to check the date. March 2nd. Okay, March 2nd. Today, March 2nd. March? Yes, yeah, 2nd. That is, uh, yes. yes, but I have a time limit also because I have to send it to the people who asked me to do that before the time is Okay. Uh, Okay, you you you got it? Sorry, I don't understand. Okay. All right, ma'am. Thank you so much. I'm grateful. Okay. All right, ma'am. All right, ma'am. Thank you, ma'am. Okay. All right. Bye, ma'am. Yes, ma'am. Bye, ma'am. Hmm? Thank you. <laughs> Sorry. You see, that's um, you said that's my name anyway. So when you punch my name now, when you punch my name, don't try to do nonsense on my name. Oh. <laughs> my platform, my name is, you know, it's too hard for the enemy to handle. Okay? Even my picture. <laughs> anyway. Let's be going for now. Let's be going for now. Everybody, gbogbo àwọn tí ò kí láìdé yẹn láìdé wàá máa oppress àwọn èèyàn ẹ máa disturb ayé àwọn èèyàn ẹ máa máa dojú àwọn èèyàn and you still want the people after some time you still want them to come back to embrace you just normal no ẹni tó bá ti ṣú máa gbàgbé ẹni tó bá kò ní gbàgbé like all what they have done to us all what they have do to me what people have done to me people say hey forget if it, it, it will be easy for people tí ò feel nǹkan tí mo feel yẹn tí ò rí nǹkan tí mo rí ló máa ó máa easy fún ọ láti sọ pé ah ah ó máa ń tẹnu mọ́rọ̀ gan ṣé ìwọ gbà kó ń kàn ṣe gbogbo ilé ẹ̀sẹ̀ ìwà mọ bó ṣe rí ìwà mọ scores ìwà mọ kókó gbogbo understand good evening ìwọ náà good evening mọ̀mọ́ good evening ọmọ. so mo ti ṣe mo ti tọ́ kiri sọ́wọ́ mi bí kò tiẹ̀ jọ́ kiri yóò tiẹ̀ jọ́ pé mo tọ́ nǹkan kan sọ́wọ́ Jesus that's good it rhyme with my head. Hey, do you know what? Those of you go around with me. <laughs> if you want me, if you are in Canada, if you no me ni ma sọ wọn ò ní fẹ́ pè mí everybody tí n bá tí n bá lọ sí anywhere tí n bá sọ pé liquidation kan tí n lọ ra nǹkan báyìí tí n gbé sórí bíbá wọ́n ti mọ bí tí mo ti lọ rà báyìí go there straight away <laughs> and again tí bá sọ pé i want to travel i want to go to nigeria you see i said they give me passport nigeria passport canada ni how to be a dual passport tipátipá la máa fi láti ṣògo <laughs> they like me ni o they don't want me to get the passport on time tí wọ́n sọ pé want to wà ní don't go don't allow the for don't trouble me let me just pay my rent just take care of my daughter myself and do my business and come. you know I pray for people I and please àwọn ògbúdọ̀ sọ̀rọ̀ kọlọ́run má sáyìn kì í ṣe pé mo for ọlọ́run ó kàn like me because òun ló tọ́jú mi dàgbà ọmọ tí yóò tọ́jú sọ́lọ́run fúnra rẹ̀ yọnu sí tó lọ́ọ̀ bàjẹ́. <laughs> we have money we laugh we don't have we laugh you know <laughs> you know ìwọ tí wọ́n bá ìlú tó bá wà yẹn jàjà kó lọ jẹ́ London sọ fún mi pé ó fẹ́ lọ lé pé o fẹ́ lọ ilé ọkọ wa ní òlè lọ òlè lọ wọn láìkẹ ni àkàìmọ inú ẹ náà bá láìkọ akọ títí kan pa wọn tó go sí your country ìwọ tó jẹ kí mi ọyá lọ because wọn rí i pé a good example kí láti ẹ lè sọ ń pa school ọjọ́ wo ni ẹ ní holiday for three days báyìí sí tolú tolú wa ni mí you put something on your ear kí ló ń ṣe ọmọdé yìí ah God bless you ní bá pè ẹ mo mọ̀ pé o gbé nǹkan sétí ni kí ló tiẹ̀ ah homework yẹn school yẹn ah wọ́n ti wọ́n yàn ní ta máa tún ní peace of mind ó ga wọ́n máa ń ṣiṣẹ́ bíi pé àwọn yunifásitì nàìjíríà gan wọ́n ṣiṣẹ́ tó yìí kí ló dé ah, gbogbo àwọn tó ti wà ní eight hundred level gan sí eight hundred level wà nàìjíríà ni àwọn Messi nàìjíríà dey I think they spend six years Messi pẹ̀lú kíní internship wọn bí ọdún kan seven years náà ni wọ́n ń ṣe ní nàìjíríà so ọ̀rọ̀ kí ni mò ń sọ lẹ́ẹ̀kan wọ́n fi ọ̀rọ̀ city people yẹn wọ́n fi gbá mi ní Dubai city people wọ́n fi ọ̀rọ̀ wọn gbá mi city people ṣebí city people ni ó gbé malaika i mean eh, lọ sí Dubai tí wọ́n á sọ pé tẹ́nirọ́bù wá sọ pé eh, òun yáwó lọ́wọ́ àwọn òtẹ́ẹ̀ yẹn pé wọn city people sanwó àwọn èèyàn ti pa ah, city people city people máa sanwó wọ́n fi gbá mi nà án a ti mọ̀ pé ìjẹ̀bú kínní náà máa ń sọ bí wọ́n bá ti sọ ìjẹ̀bú ni wọ́n bá ti ṣe kínní kan níbi mm. mm. iṣẹ́. tí kínní ni mo gbé sókè àwọn ti àwọn pípù yẹn wọ́n lè wọ́n máa kàn sọ yín di ọ̀tá ara yín pátápátá ni ó ti yé bẹ́yẹn so ẹ ṣọ́ ara yín o mm-hmm. owó owó ni ìmọ̀ràn ṣe kéde nígbà tá a jalè ẹ wo àwọn èèyàn ń sìn tán ti ní wọ́n ti jalè ní kíní ìdí ìfẹ́ sọ̀rọ̀ olúwa gbogbo àwọn tó bá ti like mi tó bá ti ṣe election olúwàjọ́ máa ń win ni o gbogbo àwọn tó back me up àwọn tó ń fẹ́ràn mi all the people that is loving me that they are politicians make them win na o anybody tó wá ló ń fẹ́ fojú mi gbolẹ̀ á gbà fún ọ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà o orílẹ̀-èdè wa kò ní bàjẹ́ o. Hmm. if i have money eh? so let my account facebook o ẹ jẹ́ ká account mi máa boost dáadáa kó máa boom i will be giving money to àwọn charity uh, food bank you know supporting like that you know that's what we'll be doing here for the community you know helping people you know anytime we go to home also go to Nigeria also we do it also We'll be doing it in Nigeria, although Nigerian people, when you do good to them, ungrateful element ni wọ́n. Although when lè má jẹ́ ungrateful, àwọn kọ̀ọ̀kan jókòó síbẹ̀ tó jẹ́ pé wọ́n ti gbẹ̀mí èṣù ni, bí àwọn Mr. k one. Anyway, bye bye for now. Ẹ ṣé Titi títí láyọ̀, Sekinat. Ẹ ṣé o, Mam Fin, ológìní, <laughs> ológìní tàjòdé, <laughs> èkúté ilé paramú. <laughs> Ah. ẹ ṣé o mm. ọlọ́run bàbá máa ti ẹ̀mí mímọ́ à ń lọ báyìí ó máa bá wa lọ má jà rìn sọnù má jà ṣìṣe o ṣàánú fún wa pèsè fún wa o àwọn èèyàn try láti bà pílàfọ́ọ̀mù wa jẹ́ ọlọ́run tó bá gbàgbára lọ gbogbo wọ́n ti ẹ̀ bá jẹ́ nẹ̀ ọlọ́run bá gbàgbára lọ gbogbo wọn má jẹ́ kójú tì wá o inú wa bàbá jó dùn ọkàn wa jó balẹ̀ o má kàwá máwọn olè àwọn jàgùdà pálí o tó máa ń ba yí àwọn èèyàn jẹ́ o wọn gbọ́kọ lọ́kọ wọn kàn gbójú tí wọ́n bá ti ṣe tán wá tún ní ká máa embrace wọn kò ní lè possible ọlọ́run ẹ ṣé gan ni o fún ẹ̀mí mímọ́ àti ẹ̀mí ìgbàlà tó wà nínú wa o gbogbo àwọn ènìyàn wa tó bá ti ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ àjọ ń wọlé o àwọn tó back wa up náà love wa tó support wa bàbá jọ ń wọlé o bàbá jọ ń wọlé o olùgbàlà jọ ń wọlé o gbogbo àwọn supporter wa àwọn nìkan wọlé orílẹ̀-èdè nàìjíríà má jò bàjẹ́ olúwẹ̀dì ní Canada má jò bàjẹ́ òjẹ́ káràtù wa o àwọn tó fẹ́ fi bí pa wá àwọn ní kí bí padà nu o bẹ́ẹ̀ lórí kò ní í padà o jésù agbára wa àmín. bàbá oyèdèpọ̀ ní kí máa fún ọ láṣọ àlòkù everybody kò jẹun ẹ fún everybody lóúnjẹ òjò tó rọ̀ sí wòrò ló rọ̀ sí lèké jésù ẹ o ọlọ́run. Thank you orílẹ̀-èdè nàìjíríà. Hmm. it is well it is well I love you guys ẹ̀yin olólùfẹ́ mi bye. ṣé mo ní olólùfẹ́ ṣá àwọn original people ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ni tí mi bá fi Canada we don't like um, Canada We kì í ṣe wọ́n ń lo fake life ó ti yé Canada they don't like fake life they are just like ẹ patronize ọmọ mi tẹ bá rí aṣọ tẹ bá lọ sórí TikTok ọmọ mi I don't want to say it àwọn kẹrìmánì ló pọ̀ jù lórílẹ̀ Nàìjíríà yẹn àwọn olórí Facebook ẹni má nílò wà ń bẹ̀ báyìí.